wọ́n ní kí a ṣe àpọ́nlé ẹni tó bá jù wá lọ. حديث هنا ولا تدع أبو مسعود الأنصاري رضي الله عنه أني كان رسول الله صلى الله عليه وسلم يمسح مناكبنا كان رسول الله صلى الله عليه وسلم يمسح مناكبنا ẹlẹ́bi sọ̀rọ̀ bá àìsílẹ̀ náà fọwọ́ pa wá ní èjìká lẹ́yìn ìgbà tó bá ti ṣe kọ́mọ̀tì táwọn èèyàn ti dìde dúró ẹlẹ́bi ọmọ wa fọwọ́ pa èjìká wa ìsọ̀rẹ́ ayé nígbà tá a dúró láti bẹ̀rẹ̀ sọ̀rẹ́ kẹ́kẹ́ fi sọ̀rẹ́ nínú sọ̀rẹ́ nítorí pé ànábìyí sọ ni tó fi sọ̀ láti rẹ̀ sílẹ̀ tí ó wàá padà sọ́dọ̀ àwọn sàhábà tó tò lẹ́yìn rẹ̀ kọ́mọ wa wò pété jìkà àwọn dọ́gba bí ọ̀dọ́gba lẹ́yìn ìgbà tí wọ́n bá ti ṣe Allahu Akbar ti bẹ̀rẹ̀ sọ́lá. ṣùgbọ́n pété bí wọ́n ṣe Allahu Akbar ti bẹ̀rẹ̀ sọ́lá wọ́n ti kọ́ mẹ́ta ànábì sallallahu alaihi wasallam a máa pa wọn léjìká. ìfọwọ́pani léjìká wọn tí ó ké rẹ̀ ni àbí iwájú ẹ̀ tó bá ti pé òkè ìdìká ni wọ́n fọwọ́ pa àti pé bá a bá ti ga sí lọ́yẹ ká dúró tira wa àwọn ẹni tó ga dáadáa wọ́n dúró tira wọn àwọn tí ọ̀gá tó wọn àwọn arúgbó wọn náà dúró tira wọn àwọn ẹni tó kúrú wọ́n dúró tẹni tó kúrú àbí wọ́n á máa fọwọ́ pa iwájú èjìká wọn láti rí i pé sẹ́nìkan yọ síta jọ nìkan lọ sẹ́nìkan fà sẹ́yìn nígbà tí ará yòókù táwọn fi síwájú eléyàn ló súnmọ́ kìí kí wọ́n fọwọ́ pa èjìká wọn lókè wọ́n fọwọ́ pa èjìká wọn níwájú ni láti wò pé sẹ́ẹ̀ dúró dọ́gba nítorí pé ara ti ń túmọ̀ sí pẹ̀ǹsì sọ̀lá sọ̀lá tí yín sì dúró ní dúró èyí tọ́kẹ́ pé ó náà ní kíkà fún yíyan náà kó dúró dọ́gba nítorí àìdúró dọ́gba sáfù ewu pọ̀ ń bẹ. Ànábì sallallahu alaihi ó máa ń fi yí àwọn sàhábà kíkí wọn gbọ́dọ̀ tà sí ara wọn níbi wọn ti ṣe dúró tira wọn nínú sọlẹ nítorí kọkàn wọn ọmọ bá yapa tira wọn la takhtalifu fatakhtalifa qulubukum ẹ gbọ́dọ̀ yapa kọkàn yẹn ọmọ bá yapa ìlú ẹ nínú ojúṣe ńlá àdéhùn fi hàn wá pé nínú ojúṣe ńlá ti ń bẹ lórí imam òun náà ní pé tí wọ́n bá ṣe kọ́ ọmọ tán kẹ́ ẹ ti àyẹ̀wò dúró àwọn èèyàn nínú sáfù wọn tí wọ́n dúró dọ́gba àbí wọn ò dúró dọ́gba tí bá dúró dọ́gba ìgbà náà ní láǹfààní àti tẹ̀síwájú. ìgbà náà ní láǹfààní àti tẹ̀síwájú pẹ̀lú sọ láti yín. tí wọ́n bá dúró dọ́gba wọ ìmọ̀ọ́mọ̀ ọ̀gbọ̀dọ̀ bẹ̀rẹ̀ nítorí pé àdéhùn tó fi hàn ike ẹnìyàn tẹ̀síwé tẹ̀sọ̀fọ́fí lẹ́ǹtẹ̀máàmì sọ́rẹ̀ sísáfúwa tó yóò dọ́gba ń bẹ́ nù pípé sọ̀lá. tọ́ ẹnìkan lè ti síwájú sára yòókù ó sì jẹ́ pé ibi táwọn wà sí ọ̀rẹ́yìn á rí i pé wọ́n jó dọ́gba kátẹ́sọ̀ Allahu Akbar. ìgbà ní ẹ̀wẹ̀ ẹlòmíì lè fà sẹ́yìn ẹ rí i pé ẹ mú wa síwájú. gbogbo eléyìí là Nabi sallallahu alaihi wasallam máa ń ṣe kó tó di kán ṣe takbiratul ihram. nígbà míì kó tó di kán ṣe takbiratul ihram ihram nígbà míì ó lè jẹ́ pé báyìí tí wàá ti ṣe rí lónìí jẹ́ pé ẹni là ń tẹ́ ó ṣeé ṣe ká ní ó ti lọ lágbọn abìkan kẹ́ni ọmọ dùn déédé láyé ibòmíì tẹ́ni bá sì ti lọ bó ti ṣe lọ́sìn náà lẹ́ni tó dúró lórí rẹ̀ náà dùn ó lọ ìmáàmù gbọ́dọ̀ ṣàkíyèsí ẹnu ojúṣe imam oníkórí pé sáfù yẹn ti kọ́kọ́ dúró dáa kó tó di pé yóò ṣe Allahu akbar yóò mójútó ẹni yẹn ò dúró déédéé o ayẹ̀tún ẹni ṣe ẹ kúrò lórí ẹni ẹ̀tún tẹ̀ ẹni yẹn lọ́nbẹ̀ o ẹni tó kángun síbi tó ti lọ́kọ́ tún ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí pé àwọn nǹkan táwọn ń ṣeun tí ọ máa bí ẹlòmíì nínú pé lè má mú ìdílé pàṣípò jẹ́jù tẹ̀láwọ́ agbára máa bá ń dá máa lọ́lọ́ wọlọ́gbà ni. jésù ni ọgbà ṣùgbọ́n ara ń tí ó jọ jẹ́ àtẹ́wọ́gbà náà nù. tá a bá wa mójútó tá a kàn ṣe sọ láti wa báṣubàṣu níwáǹdàrúkọ àìsàn kankan bí ìbá sórí ara wa. ara wa iná la fẹ́ fún wàhálà sí nítorí pé kí ni ìfúnra ẹni ní wàhálà sí iná ní ká sì dúró lórúkọ pàǹsẹ́sì àmọ́ kọ́ jẹ́ pé gbogbo ẹ̀ta bá ṣe tánà àníláda kan bẹ̀ wàhálà ńlá ni tura ló ṣe jẹ́ pé Umar ibn al-Khattab radiyallahu anhu nínú ẹ̀kọ́ yìí torí kọ́ lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam ó máa ń lò báyìí tí Umar bá dé tán máa ń ṣe qama Umar ní ti Allahu akbar ó dìgbà tí àwọn èèyàn tó ti yàn lọ́tọ̀ọ̀tọ̀ pé kí wọ́n máa yẹ sáfù kọ̀ọ̀kan wò tí wọ́n bá tó fún níròyìn pé gbogbo sáfù ti dúró dọ́gba kí wọ́n máa rọ̀ tó sí Allahu Akbar. ọ̀bá bínú ọ̀bá pé wọ́n bá sùkò jẹ́ ọ̀bá pé wọ́n ń ṣe kí eléyìí mẹ́ntẹ́mẹ́mí sọ̀lẹ̀ nínú pípé sọ̀lá àti ní agbọ́dọ̀ mójútó. àwọn ní sọ pé torí pé mọ́ṣáláṣí tá a wà àti lẹ táìsì sí i a sì sàmì síbi tí àwọn èèyàn máa dúró sí tí wọ́n gbé ẹsẹ̀ wọn sí lórí táìsì ó ti tó àbùkátà ká tún máa yẹ̀wò gbà tó ti jẹ́ pé táìsì àbùkátà ká yẹ̀wò síbẹ̀ yìí mọ̀ pé ibi tó yẹ káwọn èèyàn kan gbé ẹsẹ̀ lé ibi tó yẹ kí àwọn ọmọ ìkàsẹ̀ wọn wà ibẹ̀ lẹ́lọ́mí ó gbé gìgísẹ̀ rẹ̀ sí i ẹlòmíì ibi tí ẹsẹ̀ kankan ò tí ẹ̀yẹ kó sí mbẹ̀ ní odò sẹ́wọ̀n pé àwọn èèyàn lágídí jura wọn lọ ẹlòmíì bá dúró bí òtún ṣe tọ́ sẹ́ni tó wà lọ́tún àtẹnudọ́ wa ló sì máa ń sọ wọn pé àbẹ́ ìkéde bẹ́ẹ̀ ṣe dúró ẹ̀ bá ṣe dúró ni yóò ní kọ́ kálukọ́ kọjú má tẹ̀ o. wọn wá ṣe sọ láti fẹ́ nìkan. àgídí burúkú ló gbé dé mọ́síláṣí. tí ìmáàmù ọ̀bá wa lásìkò kan sílẹ̀ láti wo báwọn èèyàn ṣe dúró sí yọkẹjà sí pé ó ń síwájú àwọn èèyàn tí òdodo gba ẹlẹ́yìn ṣe sọ́láàtì sọ́láàtì yóò ní jẹ́ ètò pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà bí ẹ bá tún dúró dọ́gba náà táwọn kíkò síbi àtìlẹ́ máa sọ láti ń ṣe tó tẹ́gbà ládàá tó pé nítorí kí lẹ́ ń fọkàn yín rò ńgbà tí bẹ̀rẹ̀ sọ́láàtì àwọn èrò oríṣiríṣiríṣi tẹ́ fi sálámà ẹ sálámà tẹ́tà ìsálámà tó gbogbo èrò sálọ ebi ti ń dá náà láàmú àfọkànsílọ ara lásán làǹkà ń gbé lulẹ̀ torí ẹ̀ á mójútó àwọn sáfù yẹn kò sí nínú ndódá nínú súnà ìgbé tí wọn bá kàn ti sèkọ́ ọmọ tí wọn máa ma kọ́ sí Allahu Akbar àbí ìsọ́wọ́ Allahu Akbar ìsọ́wọ́ sọ́wọ́ gbàtí wọ́n pàṣẹ pé ẹ dúró dọ́gba sóòsì wo kí wọ́n ti dúró dọ́gba ẹ̀tọ́ rẹ̀ ọ̀dà lórí pé kò dúó kò wò ó kó ọmọ kan dúó dọ́gba kọ́lá kìí ṣe sáfù àkọ́kọ́ nìkan tó bá jẹ́ pé gbogbo ẹ̀ náà ló fi lẹ̀ o tún pọ̀ sáfù àkọ́kọ́ náà sì kódà o kódà ẹ súnmọ́ ajú ẹ bọ́ sẹ́yìn díẹ̀ ẹ súnmọ́ bàbá tó alẹ́gbẹ̀ẹ́ yín ẹ̀yin ẹ bọ́ síwájú tí àyè ti sílẹ̀ gbogbo eléyìí ara pé ẹ ń ṣèpalẹ̀mọ́ tó péye fún sọ́láàtì yín. sílẹ̀ máa mu ọba máa ṣe bẹ́ẹ̀ á tún pàkíyèsí wọn ẹ dákun bàbá kẹ tó máa ṣe ẹ máa kọ́kọ́ kíyèsí pa àdúródọ́gba tán kó tó di pé àìsí Allahu ti bẹ̀rẹ̀ nítorí kọ́ mọ̀ bàjẹ́ ajàmbakú sọ̀láàtì iná làámà gbé dúró lẹ́yìn yín ojoojúmọ́ eléyìí pàtàkì gbọ́dọ̀ tí rí iná lẹ́ ń gbọ́ Nabi tá a bá dúró tán ànábì jẹ́ pé ìránṣẹ́ ọlọ́run kí àti ọlọ́run kò máa bá ọ jẹ́ pé ó máa ń fọwọ́ pa àwọn èjìká wa fi sọ̀lẹ́ ní ìgbà tí a bá fi bẹ̀rẹ̀ sọ̀lá kìí nínú sọ̀lá ní ìgbà tí a bá fi bẹ̀rẹ̀ sọ̀lá wa yaqulu istawu ìsì máa sọ pé ẹ dúró gbà wala takhtalifu ẹ ò gbọ́dọ̀ yapa tọ̀tọ̀ tẹ́lẹ̀ sọ̀kòlò bókọ́m kọ́kàn yẹn wá tara bẹ́ẹ̀ di ń tọ́ yapa ìdúró wa tá a bá ti yapa ti kú ọkàn ọkàn wa yọ yapa ọkàn onífẹ́ ríra wọn á dùn tira wa bí ọ̀tá. á dùn tira wa bí bàtí àmàrà wa rí ìsìláàmù sì sọ pé alùmùsùlùmù akhul muslim mùsùlùmí ọmọ ẹ̀yà mùsùlùmí ni kò ní ìdìpọ̀ àmọ́ra wa tẹ́lẹ̀ kò ní ìdìpọ̀ àjọjọ́ máa dúkù kan kò ní ìdìpọ̀ àjọjọ́ máa lù kan alimusulumu akhul muslim mùsùlùmí ọmọ ẹ̀yà mùsùlùmí ni. tán istawu wala takhtalifu fatakhtalifa qulubukum kí ọkàn wọ́n yapa aburú ńlá ni aburú ńlá ni ẹ̀ǹtá wà sí tí aburú ńlá tí í ṣe yíya pọ̀ kan yóò fi ní ṣẹlẹ̀ sí àwa mùsùlùmí tá a dúró lẹ́yìn ìmáàmù wa pàǹsí olúwa ẹlẹ́dàá wa àjẹ́ pé ọ̀ràn yẹn ní ká ṣe nǹkan náà njẹ́ ọkọ̀ dínà kọ́kàn wọ yapa ọ̀ràn yẹn ní ká ṣe nǹkan náà. fífin tí kò ní jẹ́ kí ọkàn wọ yapa sílẹ̀ láì ṣe haram. bófin ṣẹlẹ àti kọ́ wa nù. ما لا يتم تجنب اختلاف القلوب في الصلاة إلا به ففعله واجب وتركه حرام ń tó ṣe pé a lè sọ́ra jìnnà sí yíyá yíyapọ̀ kan nínú sọ̀rọ̀ láì sí ṣíṣe rẹ̀ ọ̀ràn yẹn ni òun náà ní kí sáfù wọ́dọ̀ gbà pípa ti kíkọ́ èèwọ̀ ni nítorí pé ntáàsì tọkàn owó fi yapa èèwọ̀ ni àjẹ pé kí sáfù wọ́n má dúró déédéé èèwọ̀ ni ìgbà míì akramakumullah ẹ̀yin fẹ́ kí sáfù dúró déédéé ẹni tó àlẹ́gbẹ̀ẹ́ yín ni ọ̀gbà torí pé ó lówó yẹ́n mọ̀ ọ́n kó òun lè òun lè fi èjìká kò èjìká pẹ̀lú olóṣù ó sì lè jẹ́ ẹni tí ó lọ́lá tọ́kítàn bàbá tẹ́ni tiẹ̀ ṣáájú kó tó máa sọ̀rọ̀ social distance ẹlòmíì ẹ fi mẹ́lì kan lẹ̀ lọ́tún ẹ fi mẹ́lì kan lẹ̀ lọ́tún mélòó mọ́ṣáláṣí náà ẹlòmíì ọ̀fẹ́ dá dún gbogbo sáfù bí ká pé gọ́vùnà ń bọ̀ wá mọ́ṣáláṣí àbí mr president wọ́n lè lé gbogbo yín kó n sáfún. tẹ́sí àwọn gòdògòdò táwọn ò ní ṣe sọ̀lẹ́ẹ̀tì àwọn ni ó dúró lọ́ọ̀kan ọ̀tún rẹ̀ àtọ́kọ́ òsì rẹ̀ tìbátìbátì bàtà búkú lẹ́sẹ̀ nítorí ibi tí eléyìí tọ́lọ́ládé ń pa jíjẹ́ president nípa jíjẹ́ gọ́vnọ̀ ẹnìkan lẹ́tọ̀ọ́ láti dúró lẹ́bẹ̀rẹ̀. àwọn akú bí wọ́n ṣe dìde ńjọ́ gbèǹde sàn kọ́ káwọn dìde kẹ́nìkan kọ́ mẹ́sì wọn náà ńjọ́ gbèǹde ìrọ̀lá ipò rọ̀jà kúrẹ́ dí ipò. akramakumullah ẹlòmíì látàrí ẹ̀yàmẹ̀yà ìmọ̀ ṣèyàtọ̀ láàrin rẹ̀ àti ẹlòmíì látara yíyàtọ̀ wọn. bí èèyàn funfun àti dúdú tẹ́ẹ̀bá ti ń rìn káyé ẹ máa róríṣiríṣi nǹkan torí ẹni ẹ gbọ́dọ̀ ní sùúrù pẹ̀lú ìmánì wàláhì téèyàn bá ní sùúrù pẹ̀lú ìmánì mùsùlùmí mi ò di kèfèrí torí tó bá ń rìn ó ti àwọn orílẹ̀-èdè tó ẹ pé àwọn èsè dúdú bíi tiwa yìí àwọn funfun látàrí pẹ́lú mi funfun yẹn. kò ní fẹ́ dúró lẹ́gbẹ̀ẹ́ ẹni tí èsè funfun títúláàsì bá wá mú dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yóò máa kásẹ̀ kò ní tó bá ṣe é ṣe kéèyàn tún ká ìjìká kò yóò ká kò ó sì máa ń tẹ́ka kò torí yóò rí pọ̀ ń fi àlàfo tó pọ̀ sílẹ̀ láàrin òun sí ọ. bẹ́ẹ̀ kọ́mọ́bàjẹ́ kíkẹ́ tó sálámà ọ́ tara ọ̀dà dúdú ara tiẹ̀ fóònù náà lèèyàn funfun ọba di dúdú wàhálà wà láyé lọ́rẹ́ wa kàn ṣe wò sùn ọmọ Uganda ni nínú akẹ́kọ̀ọ́ parí ní Jamiatul Islamiyya ní Madina ọ̀rọ̀ tó gbọ̀nyàn lẹ́kún ni àti àwọn òye sí ti ń kojú àwọn èèyàn dúdú láyé ọkùnrin yẹn wá ní à ah, ẹ dákun sọ yẹ ká jìyà láyé ká tún jìyà lálùkìyàmù ó yẹ káwa dúdú mójú tẹsán Islam gidigidi torí láyé yìí ẹ ti jáde nù lóyìn ẹ ti jáde lólédè yìí láì fi tí ì máa bá ṣe ń wò yìí bí tí fi ń wo àwọn èèyàn dúdú wàláì kódà ẹ ṣe bí bóyá Ọlọ́run ti dá wa léèyàn funfun olójú mọ́sùn ìgbà tó wá dá wa léèyàn dúdú èèyàn fún wọn ló ti mú sùn làwọn wá lọ rọ̀dà dúdú dúdú làwọn kúnra wa bígbà táwa la kúnra wa lọ́dà bẹ́ẹ̀ ni wọ́n máa discriminate èèyàn dúdú tí wọ́n ní fẹ́ súnmọ́ ẹ kí ẹ̀sìn làwọn rí kí ló dé tó máa sá fún mi kí ló dé tó máa sá fún mi ìgbà téèyàn kan dúró lẹ́gbẹ̀ẹ́ nìkan nínú sọ́lẹ̀ ẹni tí ó dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wá jẹ́yàn dúdú òun wá ń gbìyànjú láti pé súnà nàbì sallallahu alaihi wasallam tó ní tá a bá dúró nínú sọlẹ́ẹ̀tì kéjì ká wa ń kọ́ kọjọgbà ìyànjú tí òun gbà mí ẹsẹ̀ wa kọ́ mẹ́tàdì ẹni tó wá dúró sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yẹn bí èèyàn dúdú yẹn bá ti ṣe súnmọ́ sí bẹ́ẹ̀ ló ń ta nínú sọlá ti náà bẹ́ẹ̀ ní sá tó bá tún ti sọ̀rọ̀ alẹ̀ téèyàn dúdú tún na kẹsẹ̀ òun kanra yóò tún sá. ìgbà tó wá sú èèyàn funfun yìí pé a wọ́n di ọ́ sí mi ọkàn yọ ìgúnpá rẹ̀ ni ọkàn kóhóńtìn wọ́n di omi a sọ yẹ kí wọ́n sì máa jìyà bẹ́ẹ̀ nínú sọ̀lá nítorí jáde ntànà ìbìnrin àti gbàtí wọ́n wá sálámà èèyàn funfun bá mú pọ̀pá tí ń tẹ̀ ọba tún dàbò baálé ilé ara rẹ̀ bá gbogbo èèyàn bá dá sí kí ló dé kí ló dé tí wọ́n ti dẹ̀rẹ́ kíkí lẹ́gbẹ̀ẹ́ tó ọlọ́nkọ́ sànù wa bẹ́ẹ̀ bá dánrú ẹ̀wọ̀n náà jà ẹ lè ti máa lura yín nu mọ́ṣáláṣí kó ọmọ rìn yín là. torí e, eléyìí ń túmọ̀ sí pé wàláhì àwọn èèyàn ojú àìdámọ̀ kankan iná máa fi wé èèyàn dúdú wọ́n yẹn fẹ́ lọ́dà ìjókòó nu mọ́tò ẹlòmíì ní fẹ́ kọ́ pọ̀npọ̀ pẹ̀lú èèyàn dúdú àwọn kan wà tí aláwọ̀ ọmọ àwọ̀ tó ti gbé wọn débi pé téèyàn ti bá fọwọ́ mú kọ́ọ̀pù mú mi báyìí wọn ò ní fọkàn kọ́ọ̀pù láéláé torí bí ìgbà tó bọ tó fọkàn kọ́ọ̀pù. anábì sallallahu alaihi wasallam kò fi lóyìí kọ́ àwà níta anábì sallallahu alaihi wasallam tó fi kọ́ wa òun náà ní pé ká ara wa ká ọmọ ìyá ara wa al-muslimu muslim mùsùlùmí gbogbo mùsùlùmí ọmọ ẹ̀yà mùsùlùmí kò sí ní tá a fẹ́ fi kọ́lọ̀ sí kò sí ní tá a fẹ́ fẹ́ yà sí kò sí ní tá a fẹ́ fi ràn sí kò sí ní tá a fẹ́ fèdè sí alimuslimu akọlimuslimu. walhamdulilayi ọlọ́ni laqad khalaqna al fi ahsani taqwim àwọn ti sẹ́dẹ̀ẹ́yàn lórí àgbégbùn tó sunwọ̀n jù èèyàn la èèyàn lẹ́lòmíì àwọ̀ wa yàtọ̀ ahọ́n àwọ̀ ọ̀jọ́ra wọn kò túmọ̀ sí pé ọ̀kan nù wọ̀ wá wà bẹ́ẹ̀ àyà dájú ó dájú pa àti sẹ̀dé èèyàn lórí àwọ̀ lórí àgbégùn tó sunwọ̀n jù kò yọ nìkan nù wá bẹ̀ àtẹ̀yàn dúdú àti funfun ni àti kò dúdú kò funfun ni gbogbo alọ́ náà bá ń bá wí ọlọ́run ọba òṣìṣẹ́ wa. láláwọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ èdè ọ̀tọ̀ọ̀tọ̀ ìran ọ̀tọ̀ọ̀tọ̀ ìlú ọ̀tọ̀ọ̀tọ̀ àfi nítorí ká lè dára wa mọ̀ pé Allahu akbar ọlọ́run ló dá wa ló dáhùn eléyìí náà. ya ayyuhan nasu inna khalaqnakum min dhakarin wa untha waja'alnakum shu'uban wa qaba'ila lita'arafu inna akramakum 'inda Allahi atqakum. ẹni àpọ́nlẹ́jù nínú yín lọ́dọ̀ Allah lẹni tí máa ń bẹ̀rù Ọlọ́run jù eléyìí pàtàkì ká dì í mú ní gbogbo gbà torí pé gbàmí náà àríkpá èèyàn dúdú náà karambani làwọn náà àwọn náà lè máa sọ pé téèyàn bá ti jẹ́ dúdú kò yẹ kó jẹ́ mùsùlùmí kí ẹ bẹ́ẹ̀ nìkan ṣe ṣe amẹ́ríkà nìyẹn ọgbà Islam wọ́n bẹ̀rẹ̀ sí ní pèpè wá sí ti Islam àmọ́ táwọn èèyàn bá gbọ́ ọ̀rọ̀ rẹ̀ bó ṣe dùn tó tí òyìnbó bá wá tó lòun fẹ́ẹ́ di mùsùlùmí wọ́n fi yé pé náà lẹ̀kùn sí lẹ̀fẹ́ni tí ìbá ti ṣèyàn dúdú ẹ̀sìn èèyàn dúdú ní Islam torí pé Islam wá gbà wọ́n lẹ̀ àwọn náà wọ́n ń yànjẹ àwọn ni wọ́n mú lẹ́rú Islam wá firi wọn ni. tó báyìí lárakùnrin yìí ṣe ṣe ṣe sẹ́yìn pé wọn kì í pé sẹ́sìn islam lábẹ́ àgbọ́yé tiẹ̀ àfẹ́ni ọba dẹ dúdú kọ́nà tó ń ràn lọ́wọ́ láti lọ ṣe hajj ìgbà tó wá dé mẹ́kà tó sí ní ṣe tọ́wáf ibẹ̀ ni èrò orí rẹ ti yí padà tẹ̀sán kéèyàn dúdú náà lànà bí àbẹ́ẹ̀kọ́ ni wọ́n dàbí àwọn náà náà já tẹnìkan máa bínú rẹ pé ìwọ náà ti jẹ́ mùsùlùmí tí ìwọ sì jẹ́ yàrá ẹ̀ ẹlẹ́yìn pé torí pé ọjà haúsá bọ́ọ̀lù ti jẹ́ mùsùlùmí ìwọ náà lè pé torí kò jẹ́ yorùbá bọ́ọ̀lù ti jẹ́ mùsùlùmí àwọn máa sọ fún yín pé bẹ́ẹ̀ ni ọtọ́ kẹ́ máa bínú pẹ́lú mi jọ yàtọ̀ sáwùsá ó ti jẹ́ mùsùlùmí òbúrúkọ bàjẹ́ ẹ̀yin náà máa fà á ké kọ́rí. pẹ́ni tí ọ̀jẹ́ yorùbá ṣe jẹ́ mùsùlùmí ńgbà òkúkú ṣe pa haúsá àbí yorùbá náà lànà bí kan tó haúsá àbí yorùbá báwò wọ́n á ṣe ṣe pé anábì sallallahu alaihi wasallam ẹ̀yàwó lẹ̀yà rẹ̀ lárúbáwá salawatu àá wọ́n ẹ̀yà dúdú kéré bàjẹ́. ẹ wàláhì tẹ́ bá lọ hajj níṣẹ́ padà mú jáde ní rìsọ́ọ̀tù mi ní gbogbo kàkà rírí wa yìí náà ń bọ̀ náà wà ẹbí wa kọ́ gbogbo olúwa yìí ní ìṣẹ̀yẹ mélòó ni lọ́ọ́ hajj lọ́dún kan àwọn mùsùlùmí ọ̀pọ̀ àmọ́ alihamudulilayi níwọ̀n bàbá àti mma náà lò yìí mùsùlùmí mélòó ni lọ́ọ́ hajj bẹ́ẹ̀ sáfù wájú ìyá ní ríru wọn yóò lọ́ọ́ hajj lọ́dún kan tí gbogbo ariwo tún kún lù tí wọ́n tún máa lùlù bọ̀ láti ibì kan abẹ́rẹ́ rí bẹ́ẹ̀ bóòlù ẹsẹ̀ máa ń kọ́ náà gbogbo àwọn ọ̀rọ̀ burúkú èèyàn méjì péré lọ́lọ́ láti bá wọ́n lè bẹ̀rẹ̀ látòkè lé wọ́n kọ́ tó lọ sí akọ́lẹ́ta bàbá jọlọ́ lọ́wọ́ tó a ti wọ́n tún máa bọ̀ wọ́n lọ́jà gbó àtọ́jà boomeranga bá tún ọkọ̀ gbà pé aláàjì káàbọ̀ ẹ káàbọ̀ dé dáadáa lẹ yóò bá lẹ èèyàn méjì nípa àwọn tó tún bẹ́ẹ̀ jẹ̀jẹ̀ kú jẹ́ ń bẹ̀ wọ́n ti rẹ̀ ah, àgọ́dọ̀ sá lọ́la ti káàbọ̀ ó kéde èèyàn gbẹgbẹ̀rún méjì bá lọ àjì nǹkan tẹ́ máa ń ṣe tọ̀wá ẹ̀yẹn máa kíyèsí èèyàn dúdú máa ń dàbí ẹ̀wà nínú rẹ̀ sí sẹ́wọ̀n kí ni wọ́n fẹ́ jẹ ráìsì àtẹ̀wà tẹ́wà tó bá já ráìsì à ó ti fẹ́ di nǹkan mi ẹ pàtì jẹjẹ máa ń bá ń jẹwà ká mọ̀ pa ń jẹwà ṣèwọ́ wá lẹ́wà á ti fẹ́ pọ̀ ju ráìsì lọ ètò túmọ̀ sí pé ọkọ̀ kan ìjèjì lẹ́mẹ̀rẹ́wà ráìsì ni ó pọ̀ bẹ́ẹ̀ ni tẹ̀ máa ń ṣe sọ̀wà ẹ̀rí pa èèyàn dúdú kéré à mùsùlùmí pọ̀ láyé o mùsùlùmí pọ̀ láyé à ń sọ pé à ń ti lọ tó bílíọ̀nù tẹ́lẹ̀ ní two billion two billion túmọ̀ sí two thousand million gbogbo áfíríkà náà mélòó ni wá tí wọ́n wá sí àwọn nàìjíríà táwọn jẹ́ jáǹtì tí wọ́n bá náà mélòó lè yàtọ̀ àlà áfíríkà àkàràmọ̀kọ́mọ̀lá ọkọ̀ yìí wá rí i pé àwọn ti àwọn sì ṣirò sí o nípa pípè lọ sídìí pé ẹ̀sìn èèyàn dúdú ní Islam ibi tọ́lọ̀ ti yí àìdíà rẹ̀ padà nù sẹ́nu kéńgbà mi èèyàn máa yí padà láì jẹ́ pé èèyàn rí èèyàn báyàn sọ̀rọ̀ torí nítorí wájú rẹ̀ ó ju agbára kọ́ máa ṣẹ̀ṣẹ̀ rorò kúrò ká lọ ó ti dá Amẹ́ríkà báyìí ọba yí ìpèpè rẹ̀ padà pé Islam is the religion of the universe to all mankind. ah ẹni tó akọ́kọ́ gbọ́ àlọ́ ìgbà tí ọmọ gbábọ̀ sí ó ní no ní ìdọ̀lẹ̀ àwọn fẹ́ di mùsùlùmí ẹlẹ́sìn dúdú ni kéèyàn dúdú ọmọ ẹ̀sìn nǹkan rẹ̀ lọ. ẹ̀mà ní ìsìn tí àgbẹ̀yẹ ọba pé ìjẹ́bi ìbàjẹ́ yọ pọ̀ ju ìjẹ́bi lọ. àwọn èèyàn míì ni wọ́n padà tún wá gbọ́ táwọn gbà. ìta fẹ́ fààyàn ni pé ẹ̀yà méjà àwọ̀ máa wọ̀ àgbọ̀dọ̀ gbé dédé ẹ̀sìn wa a gbọ́dọ̀ gbé dédé ẹ̀sìn wa àwa kì í ṣe àwọn òpònú sára jẹ́ pé bá a ṣe tòyí ní ìsàn afẹ́ṣe sọ́lẹ̀ làbárí lárúbáwá kan lárúbáwá ọdún ajọ́ máa Mẹ́kà ọjọ́ máa Mẹ́dínà láàpẹ́ ẹ̀sùn ẹ̀sùn ẹ̀sùn gbogbo yẹn bọ́yìn àwọn aráalé ànábì ló dé o torí pé inna akramakum inda Allahi atqakum àwọn oníkọrin yó sẹ́wọ̀n fáwọn tó máa tọ́lọ̀ ń bá ní tọ́jà wọn tà débi pé òyìnbó náà wá gbọ́rú orin táwọn náà ń kọ. níbo ni wọ́n gbọ́ làwọn òyìnbó jókòó sí iwájú ni àwọn eléyẹn gan àwọn sàámù nìyẹn àwọn gbọ́dọ̀ wà wájú. so eléyìí túmọ̀ sí pé Islam ò rí bẹ́ẹ̀ ẹ jẹ́ kí sáfù yẹn dọ́gba. ẹ tí àjàkálẹ̀ àrùn dé coronavirus ẹ rí i pé inú àwọn òfin tá a gbé kalẹ̀ lọ́lọ́kan ọ̀jọ̀kan láti dènà àjàkálẹ̀ àrùn yìí ó náà ní social distance ká rọra jìnnà síra wa ní gbogbo àpéjọ tá a bá wà sábà wọn àfi tájẹ́tì mọ́ṣáláṣí o wọn àti fi tájẹ́tì àwọn mí náà ń di ìjọba láwọn ń ṣe lẹ́sìn o ṣùgbọ́n nǹkan tí àwọn kan fi tájẹ́tì ni pé gbogbo àpéjọ tó bá ti lè wà láti lè wá ààbò tó péye fáwọn èèyàn tó wà lọ́ndà gbogbo ìjọba ní gbogbo ayé torí nǹkan tó kárí gbogbo ayé lélẹ́yìn ẹ jẹ́ ká keep social distance. so àti kọ́kọ́ lo ìgbà kan tó pọ̀ lọ tó pọ̀ lọ jàrá lọ́jọ́ tó fi ní káàtì ẹ̀ péjọ. bóyá lórúkọ pàǹsẹ̀ àbí lórúkọ pàǹsẹ̀ nǹkan nítorí bá méjì kọ ká má bàa máa lùgbàdì àjàkálẹ̀ àrùn yìí ìgbà tó ṣe pé wọn ní kọ́ sẹ́ni tó mú níwájú orí rẹ̀ mọ̀ pé ni ó tilẹ̀ jáwọ́ àná gan fúnra ra ń gbé kátó fara hàn so àmọ́ yìí pé táwọn níbi aburú kókó mẹ́sẹ̀lẹ̀ olókojúmọ sọlá lẹ lọ káwá tó ń dọ̀bà ṣẹlẹ̀ sani káṣẹ̀ máa wá wóògùn iná ní gbogbo wa fún gbàgbọ́rọ̀ àdé mọ́sálásí mà lá fún as-salawatu ar-ratiba àbí salawatu al-jumu'ah àbí rí gbogbo ẹ̀ lọ́sẹ̀lẹ̀ tá a lérò pé rúra lè ṣẹlẹ̀ láyé wa torí ọlọ́run lọ mọ tí ó ṣẹlẹ̀ kọ́lọ̀ jẹ́ kí dájọ́ máa ṣẹlẹ̀ sí wa. akramakumullah ẹni pé ìgbà tí wọ́n yá wọ́n láwọn lift ẹ̀ kí káwọn èèyàn máa péjọ wọ́n lè máa lọ ilé ìjọsìn tó pé ọwọ́ tí àjàkálẹ̀ àrùn yẹn tó fi ń ràn ó ti dínkù àmọ́ o síbẹ̀síbẹ̀ ẹ ṣọ́ra. E bí ẹ fọwọ́ yín fi wọn ìgbóná ara yín máa gbé sí yín lára kẹtù wọ ibùpéjọ kẹ́ fi àlàfo sílẹ̀ láàrin yín àtẹnìkejì yín tẹ̀lé yìí bí kọ́pọ̀lọpọ̀ máa ń sáà lè ṣe sọ̀lẹ́ lẹ́yìn tó fi àwọn àlàfo yẹn sílẹ̀ nítorí social distance maintenance àbí tó bá ti jẹ́ pàbá fàlà fún lẹ́ náà ní ní túláàsì kálukọ́ máa ṣe sọ láti rẹ̀ nílé rẹ̀ ìbéèrè pọ̀ táwọn èèyàn ń ṣe ó sì tún wà nílẹ̀dì sí náà akọ́ ni pé àdéhìí kan la rí la takhtalifu fa takhtalifa qulubukum tabajọ tó dọ́gba náà tabafàlà fún sílẹ̀ eléyìí náà tún tọ́ lábẹ́ òfin ọlọ́pàá nítorí pé Ànábì sallallahu alaihi wasallam máa ń sọ pé la tada'u furujatin lish-shaytan ẹ má fi àwọn àlàfo sílẹ̀ fún àṣetán ẹ má fi àlàfo sílẹ̀ fún àṣetán ìwọ àtẹnitẹ ti dúró tálàfo bá ti wà láàrin ṣetán ni wàá dùn bẹ ẹ sì mọ bí ṣetán náà láwọn ọmọ lẹ́yìn innahu yarakum huwa wa qabiluhu min haythu la tarawnahu ẹ̀ṣẹ̀ tọ́nà àtàwọn èèyàn rẹ̀ àwọn náà rí yín o àwọn rí yín lọ́nà sẹ́yìn ọ̀gbà rí wọn ọ̀tá tí ń rí wa táwọn ò rí ọlọ́run lè gbà wá lọ́wọ́ rẹ̀ fóònù ti fàlàfó sílẹ̀ ẹ̀ṣẹ̀ tọ́nà ní ọ̀wọ́ rẹ̀ torí ẹ̀ Anas ibn Malik radiyallahu anhu ó ní Ànábì sallallahu alaihi wasallam máa ń sọ pé ẹ tó dọ́gba ẹbí ó dọ́gba ìgbọ́dọ̀ tà sí ara yín mo máa ń kíyèsí kíkẹ́ ẹnìkan nínú wa ẹsẹ̀ rẹ̀ máa dọ́gba pẹ̀lú ẹsẹ̀ ẹlòmíì tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ èjìká rẹ̀ sì máa dọ́gba pẹ̀lú èjìká ẹlòmíì tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n lè sì fi àlàfo kankan sílẹ̀ so ìyẹn ni pé in practice báwo wọ́n ṣe máa ṣe ànábì ti pàṣẹ báwo wà làwọn máa dùn gbogbo ẹ̀yìn á rí i pé kò fàyè sílẹ̀ fún táǹpè ní social distance ìjọba ti wá jẹ́ pé a gbọ́dọ̀ apply social distance níbi sọ̀láàtì wa tá a fẹ́ ṣe àìṣe bẹ́ẹ̀ a jẹ́ pé ká má lọ ṣe sọ̀láàtì níjàmá ó túmọ̀ sí pé ẹ ṣe sùúrù fún ṣe sọ̀láàtì níjàmá yẹn títí tí wọ́n fi lift application of social distance tọ́ba ti mú kó ń bẹ̀ kò sí wàhálà ń gbà nítorí pé sọlá ti tẹ́ ṣe tẹ́ falafó sílẹ̀ o tẹ́ falafó sílẹ̀ o kì í ṣe sọlá tó jẹ̀mọ́ àwọn pèlè kì í ṣe sọlá tó jẹ̀mọ́ àwọn pèlè àwọn olùmọ̀ọ́sì sọ pé àjàkálẹ̀ àrùn ti ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ láyé lóríṣiríṣi kò sí ibi táwọn olùmẹ̀sìn islam olùmẹ̀sìn islam ti bẹ láyé gbogbo ìgbà yẹn gbogbo ìgbà yẹn gbogbo ìgbà yẹn kò síbi tánìkan ni wọ́n ti ṣe fatiwa pé ẹ máa ṣe sọ láti fàlàfo sí bí ọba wọ kálukọ máa ṣe sọ láti lè rẹ ṣe eléyìí ni nǹkan tí àwọn olùmọ̀ nípa ẹ̀sìn islam sọ wọ́n á ń ṣe ń bomi àga tó ń ṣe wọ́n tún gbé fọ́tò olú kan á ń ṣe eléyìí òun tó fi fi hàn wá òní pé kọ̀tọ̀ ajẹ́ ìpè àwọn tàbí slum á pa ẹ̀sìn tá a fẹ́ ṣe mọ́ lọ́nà tí ó fi ṣeé ṣe níbàámu pẹ̀lú òfin tó gbèrò kìí kan ṣe pé bó bá ti gbà iná làásì á sí lójú ogun fọlọ́n sọ pé fẹ́ in khiftum farijalan aw rukbana tí ogun bá gbòòrò tí gbogbo nǹkan ọ̀rọ̀ gbọ̀ látàrí ogun tẹ̀jà ọlọ́ni ẹ lè ṣe sọ láti yín lẹ́ni tí ń rìn lọ lójú ogun ẹ sì lè ṣe sọ láti lẹ́ni tó wà nù nǹkan àgùn bàjẹ́ mọ́tò bàjẹ́ bàálù bàjẹ́ ọkọ̀ àtìláàrí bàjẹ́ táǹkà ẹ lè ṣe sọ láti yín lọ eléyìí ohun tó gun bá wà ogun ò sí àwọn alẹ́ ń travel láti ilẹ̀ yìí lọ sí Kánò rẹ́bù ìdúró ni wọ́n á ti sọ láti ọ̀ràn ẹ̀yà rẹ̀ nu mọ́tò ọ̀ngbára gbóná. à ń bẹ́ lọ́kọ́ gbà fún ọ náfìlà àbí òye wa ó ti ṣe sọ láti ọ̀ràn yẹn kò sí kò síbi kadọ́lọ̀ ti pé ẹ lè ṣe sọ láti ọ̀ràn yẹn lẹ́ni tí wọ́n máa gun mọ́tò lọ tẹ́ wà nu mọ́tò lórí alùpùpù nínú àánú ah, bàálù tó ẹ̀sán àmọ́ nu mọ́tò rárá èyí tẹ́ fi lè ṣe bẹ́ẹ̀ òun náà kó gun ọ wà kò sógun kò sí ń tọ́jọ bẹ́ẹ̀ tọ́ ilé ìjẹba. ibi táwọn lọ ní o lìyẹ́lìyẹ́ ni minkum ulul ahlami wan nuha àwọn ẹni tí wọ́n tẹ̀lé mi tààrà tí wọ́n tò sí sáfù ẹ̀yìn mi lákọ̀ọ́kọ́ wọ́n jẹ́ àwọn ẹni tó ti dàgbà bàlágà wọ́n máa jẹ́ àwọn ọmọ ríndínríndín àwọn ọmọ kéékèèké àwọn ọmọ kókòkò àwọn ọmọ tó ṣe pé eré pọ̀lọpọ̀lọ wọn ju àìṣeré lọ àìmọ̀túmọ̀ sọ láti tá à ń ṣe ilé jókòó sínú ọkàn wọn ti sọ láti lọ kọ́mẹ́tẹ̀ àwọn ni wọ́n wà lẹ́yìn lè máàmù mubasharatan àwọn tó ti dàgbà àwọn tó ti bàlágà àwọn ẹni kó wà ní sáfù alákọ̀ọ́kọ́ wọn náà tó ti dọ́ ní làákàyè torí pé ẹlòmíì náà lè dàgbà kó sì gọ̀ tí ò ní máa ń dín ṣẹlẹ̀ kọjá pé imam ó ti ṣàṣìṣe forí kalẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ààrẹ nìkan ṣe subhanallah àwọn lè máa wò ó pé bí wọn lè gbé dé náà àwọn abẹ lẹ́yìn so àwọn eléyìí wọn ní làákàyè wọn ní làákàyè ó tún túmọ̀ sí pé wọ́n nímà nítorí pé sísọ láti bá dàrú ta ó tún lè máa mú sí níjọ́ kan anabi sallallahu alayhi ó ń ṣe sọ̀lẹ́. kéwú tábì sallallahu alaihi wasallam ń ké ọ̀rọ̀ apàkàsọ̀ èwo lọ́kàn lẹ́yìn ètò kíkàn ànábì òrìké kọjáde. ànábì lọ́lọ́run fún lálùkùránì o ló mú wá fún wa irú rẹ̀ ṣẹlẹ̀ sọ̀nà. ambrose wá sí ìwà pọ́lọ́ tó à ń ṣe lè máàmù fáwọn yìí tọ́wọ́ ṣàṣìṣe yẹ́nìkan wá tún ọ̀sẹ̀ tẹ sálámà tàbí sálámà tó ní ta ló lù àyẹ̀ ọ̀fẹ́ sí àbùkù kan èmi kọjá ẹni tí wọ́n mọ̀ ìwọ wo ìwọ rondo ìwọ bíntín bàbá ń gbéraga bastard tèmi ọmọ mi à wọ́n ti jáńjà burúkú òun lòun ka kí ó lòun ṣàṣìṣe ni wọ́n wá ń tún sí kìí ṣe lẹ́tà bàbá rẹ lọ kà tọ́ wá sí kà táǹtù ọ̀sẹ̀ ó lè bínú ẹbí lẹ́tà bàbá rẹ wọ́n mọ bàbá rẹ alọ́rọ̀ ọlọ́ọ̀lélẹ́ ọlọ́ọ̀tọ́jọ́ dá gbogbo wa o tó bẹ́ẹ̀ tó lè kọ̀rọ̀ rẹ kàkú kàtà dàkẹ́ bẹ́ẹ̀ one chance lọ bá lórí ìmáàmù ọmọ kẹ́kọ̀ọ́ kan ọmọ akákàkú kà tàbí wájú ọlọ́run ẹ̀túnṣe ọkàn jẹ́ pé tẹ́ ẹ bá lẹ́sìn ẹlòmíì sí sọ láti ó di lè kí o nítorí gbogbo àràfin kan tó bá pè báyìí àsìpè náà tó bá ti wá wí tó ní alhamdulillah ẹni alhamdulillah ọ̀nà bá tún dáhùn alhamdulillah <laughs> rabbil alamina. Rabbil alamin ọ̀dà Rabbil alamin Rahmani Rahimi lẹ́yìn bá tún pẹ̀kú dáadáa bàbá rẹ̀ bá tún dá sọ̀rọ̀ kó dilé kí àbí kò dilé kí ó ti dilé kí ó. tí lè má mú bá fi bọ́ọ̀rọ̀ rẹ̀ débi kó ọmọ kí ó ké rárá àtúnṣe lọ́sọ̀ọ̀sọ̀ láti dilé kí ó ẹ̀ lápẹ̀ má tó lẹ́yìn irú rẹ̀ but problem tá a ní náà ni pé àwọn èèyàn náà ò kúkú mọ nǹkan kan àwọn náà mọ nǹkan kan wọ́n sì ní ìlú afọ́jú olójú kan ní ìmájọba ń bẹ̀ tí wọ́n bá ti mọ̀ pé ìmáàmù yìí bẹ́tà rẹ̀ tó lẹ́yìn rẹ̀ torí pé sọ máa ń fún wọn máàkì bàbá ń lè gba náìtì níbi tí wọ́n ní gba náìtì tó lẹ́yìn rẹ̀ àmọ́ tí wọ́n bá ti mọ̀ pé bẹ́tà rẹ̀ ọ̀rọ̀ tó lẹ́yìn rẹ̀ tó o bá ti lè bẹ́tà rẹ̀ ní mímọ pátí àké tó o bá tó lẹ́yìn rẹ̀ sọ láti rẹ̀ bàjẹ́. eléyìí ṣe nǹkan tí ẹ̀wá nílé náà kẹ́ ẹ sọ ní sòdodo kẹ́ ẹ jẹ́ kó yé lè máàmù yẹn pé kò yẹ nílé máàmù torí pé ń ba sọ láti jẹ. ókè tábà wá ṣe ọdún mẹ́wàá ogún ọdún ọgbọ̀n ọdún ogójì ọdún táàfin ń tò lẹ́yìn ẹni tí ń kó sọ láti wá dáa gbẹ̀ kí lè fẹ́ sọ fọlọ́jọ́ gbẹ̀dàlùkìyà torí di eléyìí àwọn ẹni tó gbọ́n tí wọ́n ti bàlágà tí wọ́n sì ní làákàyè tí wọ́n ní àwọn ni wọ́n wà ń sáfù alákọ̀ọ́kọ́ torí àtisẹ́ lè ṣẹlẹ̀ ẹni tó gbọ́n tó ní mà tó ti bàlágà àwọn ò lè tètè tún ìmáàmù sí i yàtọ̀ sí tìrú wọn bá wọn sáfù kejì sáfù kẹta sáfù kẹrin sáfù karùn ó lè máa ṣe subhanallah kí ìmáàmù ọmọ gbọ́. nǹkan alára tó bá ti pẹ́ dé ó lè mọ wà ń kó ẹ̀ tó lè ṣàtúnṣe lè má mú nígbà tí àṣìṣe ṣẹlẹ̀ torí kó ti ṣẹlẹ̀ kó òun tó dé. torí rẹ̀ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ẹni tẹ́ ẹ kọ́ máa wà lẹ́yìn lè má mú tààràtà ó máa pẹ́ dé mọ́ṣáláṣí torí àti sògùn àbámà lìyẹ́lìyẹ́ni minkum ulul ahlami wan nuha àwọn tó ti bàlágà tó dàgbà nínú yín àwọn ni kó tó sẹ́yìn mi tààrà àwọn onílàákàyè olùmọ̀ nínú yín àwọn ni kó bẹ lẹ́yìn mi tààràtà àpẹẹlẹ ńlá lélẹ́yìí fáwọn ẹni tó dàgbà àpẹẹlẹ ńlá fáwọn olùmọ̀ àwọn onílàákàyè. Islam ọpọn àwọn ẹni tí Ọlọ́run ọba tó fọlá fún ó pọn wọn lé ó sì tọ́ lọ́dọ̀ àwọn mùsùlùmí náà ká pọn wọn lé gbogbo wọn lè ṣe lè má mú bìkan náà ṣùgbọ́n àpọ́nlé ńlá leléyìí fáwọn ẹni tó ti bàlágà àtàwọn ẹni tó nílà àkàyè ẹ̀yin lẹ́wà wájú. wọ̀lẹ́kìn òfin ṣẹ̀ríà kan sọ pé من سبق إلى شيء فهو awla به ẹni wọ́n bá kọ́ yára débi nǹkan kan òun lọ lẹ́tọ̀ọ́ sí ju ẹni tó pẹ́ lọ. kápẹ́ mọ́ṣáláṣí àwọn ẹni tí àwọn ò ní mà tí wọn ò lóye àwọn lọ́kọ́ dé àwọn tí wọ́n á máyè síwájú wọ́n ti máyè síwájú wọ́n ti máyè síwájú àwọn ẹni tá a ní wọ́n lè tún ìmáàmù ṣe tó bá ṣàṣìṣe àwọn pẹ́ẹ́dé wọ́n pẹ́ẹ́dé wọ́n pẹ́ẹ́dé táwa gbé ẹni tó ti wà ń sáfù wájú á gbé kó mbẹ pé ìwọ bọ́ wájú ń tiẹ̀ rárá o òfin ìṣẹ̀lẹ̀ àsọ̀kọ ẹni tó wá kọ́ yára débi nǹkan ọlọ́lẹ́tọ̀ sì jẹ lómìn lọ. ìsìláàmù ò sì fara mábùkù pípé nítorí pé wọ́n ò ní mà ẹni tó ní màtídé bọ́ ẹ̀yìn àw torí di eléyìí ìgbà tí wọ́n tó ń bẹ́ ń kó kó yẹ kó wà ní sáfù àkọ́kọ́ kí ni wọ́n pẹ́ tì ẹ̀ kó tètè máa dé tó ìgbà tí wọ́n sọ pé àwọn ẹni tó ṣe pé wọ́n ní làákàyè wọ́n ní mà àwọn ni kí wọ́n máa bẹ ní sáfù àkọ́kọ́ nígbà tí àwọn ẹni tí ò tó wọn wọn bẹ ní sáfù mi àtàrà rẹ̀ pàkíyèsí ara wa sásìsì kan tá a máa ṣe láwùjọ wa kìí ṣe àwùjọ ibì kan yàtọ̀ síbi gbogbo ibi tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn dúdú ń gbé làṣẹ yìí ti máa ń ṣẹlẹ̀ ẹ ká wọ́nà láti ṣògùn ẹ̀ kí láti ṣe náà ní ìsìn wọn sí mọ́ṣáláṣí lẹ̀ báyìí máa ń ṣe pé sọ láti tà pé sọ láti tẹ̀ ti dé ẹni tó ti wá kọ́kọ́ dé nǹkan á ní lọ jókòó wájú ẹ̀rí pé ẹ̀yìn ni ó jókòó ẹlòmíì ti ní agbọ̀n bìkan tí ó gàn sí ẹ̀jẹ̀ bá wọ mọ́ṣáláṣí kó tó ṣe kọ́ ọmọ tẹ́ bá ń wa ibẹ̀ lẹ́wò sí so oníkálukú wọn ò ní wá síwájú so tọ́mátù ṣe kọ́ ọmọ gan àwọn tó ti kọ́kọ́ dé tó ti kọ́kọ́ dé tó ti kọ́kọ́ dé òun tún máa sáfà ti lọ wájú. ẹ̀ ń sọ̀rọ̀ ayé ní ládàlá nù nítorí pé nàbì sallallahu alayhi wa sallam ó ní law ya'lamu an-nasu ma fi an-nida'i was-saff al-awwal thumma لم يجدوهما إلا أن يتهموا عليه لاستهموا tó bá fẹ́ malada ṣé ń bẹ fúnnu kéèyàn dúró ní sáfù alákọ̀ọ́kọ́ àti ládàá ní ń bẹ fún yàn lórí kéèyàn pèpè fún sọ̀láàtì tí ọ̀wá rọrùn fún yín láti jẹ́ni tí ó pèpè fún sọ̀láàtì kò rọrùn fún yín láti dé sáfù alákọ̀ọ́kọ́ láì ṣèmúje ànábìlẹ̀ láti ṣèmúje. ẹ má sàfún sáfù àkọ́kọ́ orí ńlá ni tó bá ti dé mẹ́sàlásí táyé sẹ́kù sápò àkọ́kọ́ sápò àkọ́kọ́ nìkan lọ. bàbá ti pe sọláàtì bàbá àmọ́ ti pe sọláàtì sápò àkọ́kọ́ nìkan lọ. sápò àkọ́kọ́ gan kìtù sí gbogbo ẹ̀ ibi tí ọkọ̀ sí agba pọ̀ tún. nísìnyí kákó lè má mú dúnbì sápò ẹgbẹ́ rẹ̀ ń dé díẹ̀ yìí lè má mú gàgà. lọ sápò àtúnbì agbábẹ ní kó sojú kòkòrò láti dúró tí gbogbo bẹ́ẹ̀ bá jẹ́ pé kò sẹ́yìn mọ́ bọ́tà pọ́ọ̀sì tóró náà lọ láti kó dúró ní sáfù kejì lọ. so àṣà kágan sẹ́yìn mọ́ṣáláṣí tó ń tipá àlàkọ́kọ́ dé ká má bìlà ipa ń sọra ara à ń sọra wa lóore ńlá nù látàrí ipá àjókòó ń sáfù alákọ̀ọ́kọ́ ẹja pàtì sáfù àkọ́kọ́ lọ́lọ́jọ́ torí orí ńlá ń bẹ́ńbẹ́ láàdá ńlá ń bẹ́ńbẹ́ má sọnù mara rẹ lọ́wọ́ tọ́ torí rẹ̀ thumma alladhina yalunahum thumma alladhina yalunahum nígbà tí àwọn ẹni tí wọ́n nímà tí wọ́n sì jẹ́ àgbàlagbà láti wàá sáfọ́ alákọ̀ọ́kọ́ lẹ́yìn rẹ̀ àwọn tó pọ̀ ọ́ wọn lẹ́yìn wọn àwọn tó pọ̀ ọ́ àwọn eléyìí náà lẹ́yìn wọn àwọn tó pọ̀ ọ́ àwọn eléyìí náà. Ànábì wí bẹ́ẹ̀ ṣùgbọ́n àrò wípé àṣẹ tí wọ́n pa yẹn ọjẹ́ amúrò ìjààbẹ kìí ṣe àṣẹ dandan túláàsì. èyí tó bá jẹ́ pé àṣẹ dandan túláàsì ẹ̀yin náà bá rí i pé gbogbo bíkíbi láyé níta àbá máa ṣe ni pé a máa skírìnì gbogbo ẹni tó wà ní àyẹ̀wò fínífíní fún gbogbo ẹni tó wà ní sábà àkọ́kọ́ ìwọ ibi ọ̀yẹ́ ọbọ̀ sẹ́yìn wọn náà bọ́ sẹ́yìn wọ́n bọ́ wájú wọ́n bọ́ sẹ́yìn wọ́n bọ́ wájú wọ́n bọ́ sẹ́yìn wọ́n bọ́ wájú sáfù kejì gan o tí ì lágbára rẹ̀ sáfù kẹta ni ọbọ̀ sí. lọ́mọ pé nǹkan ọ̀sẹ̀lẹ̀ ọ̀rẹ́ ó pe àkókò márùn mọ́sálásí tí wọ́n wọ́n máa léyìn àbọ̀ ẹ̀yìn. ẹnì síbẹ̀ lẹ́nu ọ̀pọ̀ nínú ẹ̀sìn wọn ni ó ti so ẹ̀hẹ́n eléyìí wọ́n máa ń pè ní amúrò irshad amúrò irshadi àṣẹ ìfinimànani ẹni bá tẹ̀lé yọ ẹni tó ta kókó sẹ́sẹ̀ lórí ẹ̀. gẹ́gẹ́ bí wọ́n ti sọ pé wal walidatu. يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة أو بما بما بيني كي وما وما لي خبر أبي إنشاء أمر خرج مخرج الخبر أسن شوفوا أنا وباب ويني ويفون وين pé ọdún méjì gbáko làwọn obìnrin tó bá bímọ wọn máa fi rè máa wọn ọlọ́run fún wa ròyìn torí rẹ̀ ọ jáde ń jáde ìròyìn ṣùgbọ́n àtẹ̀lẹ́. nífẹ̀ẹ́ tí ṣé ìgbà tí àwọn ti ń bímọ ní ìsọdún méjì náà lẹ́sìn tẹ̀sí fún lọ́yẹ̀ ẹ ló tún ti róbìn mú ó tún ti lóyún lé ọmọ oṣù mẹ́rin pa wọ́n máa bẹ̀rẹ̀ à ah, ẹ̀jọ̀ sá torí àtìlẹ́mọ́ fẹ́lẹ́ lọ́yàn nígbà tá a ti ti lóyún mi ó tún ti tẹ́kìn àgbóyìnbó kì tẹ́kìn báwo kò ṣe tẹ́kà ó. sọ́yìn bá ó tún ti lú lédè kúkúrú kòkòrò sọ lédè gúngùn. so ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ oṣù mẹ́rin oṣù mẹ́ta sábà pẹ́ jù oṣù mẹ́fà sẹ́nìkan kàtí ní létírí pẹ́ sẹ́lọ̀n àwọn onídìí kóyìnbó kan máa karọ́ kan fún wa pé tó dájú wọn fọmọ lọ́yìn fóṣù mẹ́fà ọ̀ gẹ̀ẹ́tì ààrẹ ọdún méjì gan lọ́lọ́ ti wá sùn. mo rò pé yé ẹ̀hẹ́ wọ́n sọ kankan fún yín lọ síbítù lónìí dákúdákẹ́járe ọlọ́run ti sọ nǹkan fún wa láti jò. mo rò wa tọ̀ sílẹ̀ ìgbà wa yé wa ẹ̀ pé bẹ́ẹ̀ náà ní níìsì ibi tá a ti ti wá mọ eléyìí ni pé ń jọ kan anábìwá Muhammad sallallahu alaihi wasallam ṣe ọ̀làǹtẹ̀ gbóhùn àbí asù anábì tí wàá ṣe rákà méjì lọ́ba sálámà nàtó ṣe rákà méjì tó sálámà Abubakar Umar àtàwọn jàǹkàjàǹkà náà àwọn sàhábà ń bẹ̀ẹ̀ ẹnìkanì ọ̀sọ̀rọ̀ ṣe bí sábàbí tá a fi náà yàn àgbàlagbà yàn olùmọ̀ kẹwàá lẹ́yìn lè má mú náà ni kẹlẹ mẹ́ta ìmáàmù lólobó ẹnì kẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ ẹnì kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀bẹ́ wọ́n ń pè ní zoli ẹ̀dẹ̀ yìí kò lẹ́gbẹ̀ẹ́ gbogbo àwọn sàhábà ńláńlá yìí lọ́bì yẹ gbọ́ àbọ̀ àná sàábẹ́ lò náà ìyẹn ni kíkọ́ pé túláàsì túláàsì àwọn ẹni tó jẹ́ pé wọ́n jẹ́ wọ́n pé wọ́n wà ń kó tọ́gá nìkan iná ìdúró láwọn sáfù mọ́ bàbá yìí ọ̀bà ti dúró tọ àwọn èèyàn yòókù ò lè sọ̀rọ̀ torí pé Abubakar bẹ́ẹ̀nbẹ́ Umar bẹ́ẹ̀nbẹ́ wọ́n ò sọ̀rọ̀ kí ara fẹ́ sọ ọlọ́mọdé atẹ́ ìyẹn ni kékeré ṣe gbogbo ìgbà tó o bá rọrọ̀ tó wà ń kó pé kọ́ sọ náà lọ́kàn ìyanu àbí òye wa torí kẹ́ni ìsìn bá ṣe jókòó yìí tá a bá fẹ́ pàṣẹ nǹkan kan pé à ń wá àwọn kan wà láàrin wa tó pé tó bá tẹnu wọn jáde ọ̀rọ̀ yóò lóye ẹni tá à ń bá sọ ọ́ òun náà fẹ́ gbà wọlé ju kó jẹ́ pé anybody any how torí anybody any how wọ́n lè sọ pé tani bá bá tiẹ̀ ńlẹ̀ yìí so eléyìí ìtumọ̀ rẹ̀ ni pé wọ́n ti kọ́kọ́ terminate appointment yẹn ìwọ tó yẹ pé bọ́yá àtọ̀rìn wa ni ọ wọ́n lọ́wọ́ adà sọ̀rọ̀. nri Abubakar ń bẹ ń Umar ń bẹ ń ẹ̀yin wá ń sọ yìí ya Rasulullah aqsirat as-salatu am nasiyat tí ọlọ́run ló gé kúrú ni ló àbí lọ gbàgbé ẹ àwọn èèyàn ń wọkọ ọlọ́run àtẹ níbi tá Abubakar wá tí Umar wá àwọn àwọn náà ti rí wọn ò àwọn ìwọ ìgbà míì náà yẹ kára ẹni tí ó lè máa sọ̀rọ̀ gbogbo àná bá tún ya kúnu gbogbo orí wa ni ọ̀bọ máa lọ. ẹ̀hẹ́n kọ́mọ́kùnrin mọ sọ wọ́n máa ń sẹ pé kíní kan wọ́n á lọ pé bàbá èèyàn wọ́n máa lálì bàbúrò rẹ̀ wọ́n máa ṣe kíní kan. yóò bá lẹ́bù nìyẹn yóò bá lẹ́bù láyà yóò bá lẹ́bù ara tí ó wọnú yóò bá lẹ́bù nù àbí wọ́n láyà náwọ́ irọ́ lásì bá ti ṣẹlẹ̀ ní ìtọ́wá lọ pé bàbá rẹ̀ wá ìwà ló bí ma yẹn ọba ń wọ nígbà tẹ bí léèsì lẹ ti ba ẹnu ẹ fa lẹnu rẹ ṣẹṣẹ lẹnu rẹ ṣẹṣẹ kíni ní í ṣe ń jò títúlí ẹ̀jẹ̀ ni ọba sọ̀rọ̀ ńjọ sọ láti gbogbo ọmọ bàjẹ́ ìyẹn ni pé ẹni tí ààrò sípò lè sọ̀rọ̀ tó bá sọ̀rọ̀ ń gbà mí yóò fi la gbogbo àlùmọ̀ ẹ̀ bàbá yìí sì ń sọ pátápátá pátápátá kọ̀ dákẹ́ bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ ẹ̀yin lẹ́ẹ̀mọ́ tó mú yín lẹ́nu ṣé ọlọ́run ló gé kúrú ni àbí wọ́n lọ gbàgbé ẹ wo bí tó gbìlà anabi ni kullu dhalika lam yakun méjèèjì ọ̀sẹ̀lẹ̀ ó ní à kọ́dé káàdà bá àwùdá àlè ọ̀kẹ́ ti ṣẹlẹ̀ because ìwà <laughs> ìpè ọlọ́run gé kúrú ó sì sọ pé wọ́n gbàgbé à ah, rákà mẹ́rin gbòòrò rákà mẹ́rin ni ọ̀sùn méjìlá ṣẹjá di sálámà. Ah, Ànábì sallallahu alaihi wasallam adójú kọ Abubakar ati Umar pé asadaqa dhul yadayn sódòdó ni dhul yadayn ni sọ ni àwọn na'am nínú rìwáyà kan fa awma ó bèrò ó sèhìm an-na'am wọn forí sọ pé "Tura àwọn mọ̀tòtò láti òsì parí mọ̀jẹ̀ sọ̀rọ̀ kí n kú bára abájọ táwọn òfin sọ̀rọ̀ iná sọ pé àwọn ẹni tó tẹ̀ láwọn lórí èdè ni náà ṣàdédé máa sọ̀rọ̀ àfi nítorí pé òun wò pé nǹkan náà ti ṣẹlẹ̀ kọ́ dájú pé sọlá ti ti parí àbí ò ti parí ní sọlá ti rọ̀ ṣe bàjẹ́. anábì sọ̀rọ̀ lọ́wọ́ àìsàn náà ò sì gbà ìpè nǹkan tẹ́ ti ṣẹlẹ̀ lọ́lẹ́ ìṣe sọ̀rọ̀ ní sọlá ti tiẹ̀ náà ò ṣe bàjẹ́. níta fẹ́ fààyàn bẹ́ẹ̀ ni pé ó túmọ̀ sí pé ń gbà mí náà àwọn èèyàn tí ò ga lọ́lá tí ò ga nípò tí ò ga nímọ̀ ìyẹn ni kí sọ ara rẹ kì í ṣe tọ́ àwọn ilé àwọn èèyàn gbọ̀gbọ́ yìí mo ti sọ pé tó bá tún wá síwájú máa gbọ́ irú sàǹdà àwọn fúlàní máa gbọ́ ní sàǹdà lórí pọ̀pá náà <laughs> ẹ wọ pé eléyìí ẹ ti sọ fún pé má ṣe kí ni má wù amọ́sáàsì máa o tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà tipátipá ní fi wá àlẹ́yìn ọmọ àwùjọ yorùbá tipátipá o tún wá sọ fún pé ọ̀nà ń pọ̀pá a ah, kò sí kò sí so ọ̀bùn rẹ̀ yóò yarí ikú ọkọ yóò ti ràn mà tẹ́lẹ̀ ìjẹba sàdé sí ẹrìkpa nàbẹ Muhammad sallallahu alayhi wa sallam ọkọ wa nínú àdéhìí ká máa fọlá fáwọn ìtọ́lọ̀ ń fọlá fún àwọn olùmọ́wá tó bá wà nínú jama ẹ̀jẹ̀ ajẹ́kọ́jẹ́kọ́ àwọn ni wọ́n síwájú àmọ́ bí ká ti gbà yílẹ̀ fún ọkọ o kọtọ ká gbá yìí lẹ fẹ ní bọdì o nítorí wípé à ń gbá yìí lẹ fún yẹn kọtọ nù ẹsìn islam kọjá sọkùlù islam ibn Taymiyyah rahimahullah ó ní tí ẹnìkan bá gbé tẹwà tọwà tẹ síbi kan nù mọ́sálásí ẹlọba ń tẹtẹ ẹnìkan gbọgbọdọ jókòó láàyè mi àbá mọ láàrin ara nu protocol wa wípé àyè bàbá adé ni òṣùpá àdínì gíwá àdínì ìràwọ̀ àdínì kìnìún àdínì ẹ̀mí àdínì gbogbo <laughs> gbogbo àti báyìí wà lẹ̀ wọ́n ní eléyẹn ó ti jọ họ́f ìjálẹ̀ jígbà mọ́mọ́síláṣí lọ́wọ́ kò sì tọ́ tọ́ba dé kó ṣe sọ láti mọ̀ torí kò ní gbà lórí madhabul hanabila pé téèyàn bá ṣe sọ láti al-ardh lórí ilẹ̀ téèyàn jíjá gbà sọgbọ́n ti sọ láti bẹ kò ní gbà àwọn jumhurul fuqaha àwọn ni wọ́n sọ pé yọ gbà ọ̀pọ̀lọ́ nípa jíjílẹ̀ jígbà àmọ́ sọ láti tó ṣe tọ́ba ṣe dá ọlọ́run ọgbà yọ ọlẹ́sẹ̀ ti jíjílẹ̀ fúláṣí gbà òun àzọ kékeré la jígbà <laughs> ẹ ẹ lójú tí ẹ lò ti jígbà ṣẹbẹ́ lómi ti dé ti dé ti dé tí wò ó ti dé àwọn ọba jókòó mẹ́yìn ìgbà tí wọ́n ti já ìgbà àwọn padà jẹ́ni tó jókòó lóòrùn àbí ẹ̀kọ́ ni so ẹ̀tọ́ ìwá ni wọ́n ní mọ́ṣáláṣí lè bàbá rẹ̀ wa anna al-masajida lillah tẹ́lẹ̀ ìjẹ́bù ti ṣe jẹ́mbẹ̀ àwọn olùmọ̀ọ́ra ẹ̀ wá ní tìtorí kí wọ́n ti pẹ́yìn náà lè fọ́ ajẹ́ pé late kọ́mà lẹ́mọ̀ wa o ẹ ti ti wà àmọ́ni tí mo fẹ́ sálọ ọ̀la mo ti dé mo wá tẹ́tẹ̀ níbẹ̀ mo sálọ sálọ ọ̀la mo wá eléyìí ò jí lẹ́gbà ẹ lọ́ọ́ bá ń tẹ̀ àbá àwọn bàbá yàdáàdì àwọn ni wọ́n ti bá a tẹ̀ ẹ́ tó di pé a ìwọlọ̀ tó ń bẹ ìwọlọ̀ àkọ́tọ̀ ẹ ká kí ni kó ń bẹ dáná ètò mọ́ṣáláṣí lélẹ́yìí tọ́ ìwọ tó wá fẹ́ dókòó wọn ju bẹ́ẹ̀ wọ́n o ó tètè dé torófin ṣe é sọ pé man sabaqa ila shay'in fahuwa awla bih ẹni tó bá ti kọ́kọ́ síwájú débi kan ń lọ lẹ́tọ̀ọ́ sí i àmọ́ bíi tí kọ́ lọ jókòó láyé àbùkọ́ lápèjúwe abẹ́ẹ̀sì àpéjọ kan bì wọ́n ti wá gbá àwọn àga kan bì àwọn àga bẹ́ẹ̀nbẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ àtàwọn àga oní plastic tẹ́kí téèyàn bá jẹun kánú dáadáa yọ kàn ní sọsẹ́ mọ̀ pé ní wọ́n máa gbé kalẹ̀ fáwọn àyọ̀ ànáàs ẹgbẹ́ ẹ̀kọ́ ni so wọ́n wá dé ọwọ́ àwò kánú bẹ̀rẹ̀ lọ́ba jókòó mbẹ̀ wọ́n ti sọ pé nù sẹ̀ríà ẹni tó bá kọ́ dórí ẹ̀dọ́ ọkọ̀ débi kan olólẹ́tọ̀ sí jù èyí ti jókòó lórí eléyìí náà bàbá ẹnìkan tí ó gbomi ó ní kó ọmọ ẹnìkan ló gbé ọdẹ yéé tó bàbá torí pé má jókòó òfin mi tún nù má jókòó ibi tí wọ́n sọ pé sẹ́rù rẹ̀ la gbèrò kalẹ̀ fún àbùkù níyàwó jókòó ibi tí wọ́n ti ní ah ibi ọ̀yẹ́ yẹn máa pa ẹ̀yin la gbé àbí ẹ̀yin la gbé tí wọ́n ti ń kalẹ̀ fún torí àpọ́nlé lára ń fẹ́.

o túmọ̀ sí pé gbogbo ibi tó bá lọ jókòó tó ti kà àbùkù má jókòó mẹ́. àmì tó bá ń pín general principle ní tó sọ ni pé ẹni bá ti kọ́kọ́ yára david kan lẹ́tọ̀ sí wọn náà má lọ gbé ní tí wọ́n sọ pé ju agbára rẹ lọ eléyìí jẹ́ ti ṣe jẹ́ bí ká ti jókòó lórí àga ayọ̀ ṣùgbọ́n gbà tó jókòó adìde ẹnjẹ wa ń bẹ gbogbo ẹtọ́ wa lẹ́yìn adìde kò sẹ́ni tó lè gbé adìde níbo ni ká ti wá lọ jókòó bájókòó lè ti gọ́tà rí ẹn tá a sọ ní pé àwọn kan wà táwọn pàtàkì ju lọ wọ́n ṣẹ̀dẹ̀ ní ọlọ́mọdé ta ló pàtàkì jẹ nìkan wo àbí wọ́n dìde jókòó mẹ́rin mo rò pé yé ẹ dákun mo lẹ́yìn fẹ́ kó jókòó eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ẹja dóbà ẹni tó bá ní ìbéèrè kò sí. ara náà sọnù kẹfìrì kẹfìrì ẹjẹ bàbá ọkọkọ béèrè àdìsí kan bọ àdìsí kan bọ kọ́nà mo ti ka lónìí náà àzùkú ní ọ̀kẹ́ sí àgbàní síwájú àgbàní síwájú náà. ó ní ní mọ́ṣáláṣí táwọn máa ń lò sí ìmáàmù tó bá pẹ́ àwọn ẹni tí wọ́n máa fẹ́ síwájú àwọn èèyàn ṣe sọ̀láàt àṣùbà mọ́ṣáláṣí yẹn fàtí àwọn dùn ṣùgbọ́n súrà tí wọ́n máa ké lẹ́yìn fàtí òdò dọ́gba tá a lè máa tò lẹ́yìn wọn tí fàtí àwọn bá ti dáa a lè máa tó lẹ́yìn wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n a ní gbólóhùn pẹ̀lú ìmáàmù tí máa pẹ́ o tó bá ti mọ̀ pé òní lè ṣe lè máàmù á ọbẹ̀ tà kò fààyè yẹn lẹ̀fẹ́ lómi nítorí pé adé ìmáàmù ọ̀wá ẹlòmíì máa ń dípò rẹ̀ kó pé wa bá mọ̀ ṣe lè máàmù ṣe sàn án sàn tó bá sì ní lè ṣe pati lápati tán ilé ìjẹba wọn ní sọlátò gbòòrò àwọn ẹni tí wọn máa fẹ́ síwájú ṣe sọlátò gbòòrò níbẹ̀ àti fatia àti súwà wọn kò sí ìtọ́jú òdede tí ẹ máa tò lẹ́yìn wọn rárá èèyàn lè tò lẹ́yìn wọn ọ̀dà àwọn sì máa fatia kẹ́ńtà wọn ṣùgbọ́n ohun àwọn ní wọn fún àwọn lálàáfíà táwọn lè síwájú sọlẹ́tò zuhùn àti àwùsọ̀rọ̀ àyíká kí ó sókè náà ẹ kà jẹ́jẹ́ ẹ bá ti mọ̀ kí fásitì àyín tó dédé ẹ síwájú wọn. Now. tọ́ wọ́n ní tí ìmáàmù bá ń ṣe sọlẹ́tò jẹnáàzà. bó la ṣe tó ní wọn náà lọ jókòó náà kó wọn máa bọ̀ <laughs> ọ̀yà ohun tó tó step down fún bàbá àbẹ́rẹ́ rí nǹkan mọ́ so <clears throat> wọ́n ní tí ìmáàmù bá ń ṣe sọ̀látul jánásà sí ọkùnrin tá a sọ pé yóò dùn bí ètò ọkùnrin yàtọ̀ sóbìnrin tí ó do ibi dodo rẹ̀ wọ́n á ní tó bá pẹ́ ni tó kú bá ní abẹ́ ọkùnrin àti tóbìnrin ń kọ́ ọnìkan wọ́n sì fẹ́ ti sọ láti sí la ńbọ ni ìmáàmù odò tó bá jẹ́ pé títí tó fi kú kọ̀ hàn sí wa pé ó súnmọ́ àti jọkùnrin jọbìnrin lọ àbá ti jọbìnrin jọkùnrin lọ. kò burú kó dúró níbi èjìká rẹ̀ ṣùgbọ́n ní ayé tá a wà ní ìsìn tẹ́nìkan bá wà bẹ́ẹ̀ àwọn àmì wà lóríṣiríṣi dáàfin mọ̀ pé ó súnmọ́ àtijọ́ ọkùnrin ọkùnrin ni kìí í obìnrin, abẹ́ yẹn kàn lé ni obìnrin ni kìí í ọkùnrin, abẹ́ yẹn kàn lé ni nínú rẹ̀ tó kéré jù ni pé wọ́n nìkan tọ̀ kí ẹ ti pẹ́ bá wọn bẹ̀ o kọ́ wá wo bo ni tọ́ ti ń jáde jù sábẹ́ tọkùnrin ni àbí tóbìnrin àwọn arìkú abẹ́ tọkùnrin ni nítorí wọn ń dàgbà lọ ń dàgbà lọ ó lábẹ́ méjì ṣùgbọ́n kò gún mú ó hónú gbà á ti mọ̀ pé ọkùnrin ni ajẹ́pẹ́rú rẹ̀ wọ́n lè ṣiṣẹ́ abẹ fún láti dí abẹ́ obìnrin yẹn lára rẹ̀ tó rọ́kùnrin ìtọ́jáde lábẹ́ obìnrin púpọ̀ ju tọkùnrin lọ lára rẹ̀. bó sì ṣe ń dàgbà tó ń dàgbà tó tọ́jọ́ ń gorí ọtọ́ fún kò hun nùgbọ́n rárá ó sì gún mú. a sọ pé obìnrin ni kì í sọkùnrin ẹ dá rárá rárá tó fi kú ẹdúró bíi èjìká rẹ̀. wọ́n ní ìgbà tí a sọ bá kú tí wọ́n pọ̀ ti sọ láti lùjànáza wọn lára á tò bá ṣe lọ́lá ni wọ́n sún mọ́ imam ẹni tó lọ́lá jù bí kakó nímọ̀ jù ni wọ́n wà wájú imam ẹni tí màtí ò tó yóò wà lẹ́yìn rẹ̀ ẹni tí tí ò tún tó lẹ́yìn yóò wà lẹ́yìn rẹ̀ tọ́lá ayẹ́kọ́bìnrin ló nímọ̀ jù ń kọ́ rárá wọ́n yẹn kọ́kọ́ tóbìnrin ṣáájú ọkùnrin níbi tá a ti fẹ́ ṣe sọ̀látùl jánásà sí wọn lára títò tẹ́ẹ̀tù ọkùnrin àti obìnrin náà ní irú títò tá a máa tonu sọ̀láàtì. sọ̀rọ̀ kí sáfù ọkùnrin ni ó síwájú kí tó obìnrin ó tó ṣe kí ni kó tó tẹ̀lé. a jẹ́ kí gbogbo bó tilẹ̀ wù kóbìnrin ọlọ́lá tó yọ wà wájú fáwọn obìnrin yòókù ni kò lè wà wájú fáwọn ọkùnrin. wọ́n ní téèyàn bá ń ṣiṣẹ́ alágbàfọ̀ tí ẹnìkan máa ń bẹ̀yàn sẹ́kù yóò jẹ́ kí gbogbo ìgbà tí èèyàn bá bá ṣiṣẹ́ yìí máa sanwó iṣẹ́ fún yàn kìí lọ owó séèyàn lára yìí sì máa ń san fún yàn lọ́nà tí ó tẹ̀yàn lọ́rùn yìí sì máa kó aṣọ fún yàn tí ó pọ̀ ó wá kó kan fún yàn láṣọ tó pọ̀ ìyẹn sì wá lọ gbogbo aṣọ yìí tán ìyẹn sì máa lọ kó fún ni bí yàn bá ti lọ tán ṣùgbọ́n sí ìyàlẹ́nu gbàtí yẹn ó parọ débẹ̀ wọ́n ní bàbá yìí ti kú gbàtí àwọn apáṣọ délé táwọn afẹ́ fi jíṣẹ́ fáwọn èèyàn aṣọ bàbá nì wọ́n ti bẹ̀ mí kí wọ́n tó kú òun náà ni mo ní kí n kó wá fún yín wọ́n ní ọmọ akọlọ ọmọ akọlọ kò sí táwọn afẹ́ fà pẹ́pẹ́ ẹ máa wo Yorùbá lẹ káwa náà ọmọ bàbá púpọ̀ ẹ gbà torí kékeré ṣètìlá kan tí gbogbo ẹni tí ó jogun bàbá yìí ẹ jẹ́ kí gbogbo ẹni tí ó jogún bàbá ọjọ́ pèrò pọ̀ fún ronú pé tẹ́ ẹ bá pín táńtọ́ bá wù mí ni mo lè fi tèmi ṣe òfin ọlọ́run ẹ pín kálukọ́ gba tiẹ̀ ìwọ fẹ́ fi tiẹ̀ ṣe sàrà lọ fi ṣe sàrà kálukọ́ gba tiẹ̀ ìwọ fẹ́ máa wọ tiẹ̀ máa wọ kò sí nǹkan kan bẹ́ẹ̀ pé máa kó lọ àwọn ò nídìí ẹ̀ kò sí ń tọ́jọ́ bẹ́ẹ̀ ní òfin ọ̀la ẹni tó ní kó máa kó lọ ń dáràn nítorí ẹ̀tọ́ tiẹ̀ nìkan kọ́ ẹlòmíín náà tún lẹ́tọ̀ọ́ ńbẹ̀ ẹ̀tọ́ wa lo ní lábẹ́ òfin Ọlọ́run láti fi ẹ̀tọ́ tèmi sí sàrà eléyìí ó mú ni mà ike ara àwọn àṣìṣe tá a máa ń ṣe ó sì yẹ kó máa ṣẹlẹ̀ látàrí pé àwọn èèyàn gbẹ́sìn yé òkú kúta ìkú nìsín wọn lọ sí kọ́bọ́ọ̀dù bíi ti ń tọ́ aṣọ sí ó ti kó lọ ìlànà afọ́jú wọn làwọn lọ fi ṣe sàrà fáwọn afọ́jú àwọn bára kọtọ́lá bí òfin ọlọ ọsẹlẹ lọ kọ́ ọsọ sísá ọsẹlẹ lọ kó fún bára lórí ẹ̀sán máa ní ẹ bá wa fún fún tí bàbá wa filẹ̀ ẹ ní wọ́n sọ mbẹ̀ torí bàbá wọ ọwọ́ sọ fún ẹ ní rí bàtà mbẹ̀ torí bàbá wọ ìwọ bàtà ẹ ní rí aago mbẹ̀ bàbá ò láago ẹ ní rí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá ò bàbá ò ní fóònù wọ́n kàn lé ilé náà ní ilé ní ẹ bá wa fún tẹlifíṣàn kọ ẹnìkan ti di gbé fíríjì ẹnìkan ti ó pọ́tò ẹnìkan ti gbé lẹ̀ akin ah, ló dé ìwọ lè yẹn ti jẹ́ eléyìí jẹ bó ti jẹ ẹni tó wá tó wá ní kó máa kó aṣọ lọ náà wá ń kó lọ ò tí ì rí nǹkan kan kó lọ ọlọ́mọ náà ló lé o ẹ̀hẹ́n ó kó kalẹ̀ fún wọn tó láàásì bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kó aṣọ bá ba yín nù so ó sì rà pẹ̀lú ọ wá ní ìgbà tí wọ́n ti wá gba aṣọ sọ́dọ̀ ibi tí wọn náà tún ti yẹ wò kótó ọlọ́run mọ́lẹ́ ìbá ọlọ́run fi ìta mi lọ́rẹ́ ni ibi tó wọn ti ń túwó tó ń ti ń túwó lọ́ba bówó nú àpò kan o sì rí títí tó fi lọ sọ́tán sóòtù dáwọ̀ ń padà fún wọn náà nítorí wọn láwọn ọ̀fà sọ pé owó wọn sọ pé àwọn ọ̀fẹ́ owó yìí ń bẹ nú àpò ẹ̀ kan nú àpò ẹ̀wù bàbá àti owó àdásọ gbogbo ẹ̀ lọ́dà padà fún kọ́dà tó fi dórí obì tí bàrà ń jẹun tọ́ba bá nù sòkòtò gbogbo ẹ̀ lọ́dà padà fún ọ̀kọ́tọ́.

wọ́n ní tí èèyàn bá bí máa gbọ́ná zina tí èèyàn sì máa pé kìí sọmọ èèyàn ọmọ obìnrin ni mùsùlùmí lèèyàn kọ́ni yóò ló bí máa fún yàn èèyàn sì fẹ́ kọ́ mọ́ di káfìrì kó lèèyàn ṣe ṣe ọgbà náà ni ọgbà lórúkọ pé kìí sọmọ rẹ̀. ó sì máa tọ́jú rẹ̀ bíi pé ọmọ rẹ ni oníjẹ́ ọjẹ́ oníjẹ́ ọpa ọya láìmọ̀ká ẹ̀mí rẹ̀ wà lọ síbi pé inshallah gbogbo nǹkan tí mo ń ṣe yìí se ń ṣe nítorí kọ́lọ̀ fi lè forí tí mo ṣe jì mí aláàánú lọ́lọ́ wọ́n sọ pé. ìgbà tí àwọn ń ṣe amadíyà àwọn amadíyà yẹn wọ́n máa ń ṣe ìpàdé nílùú kan tí àwọn bá lọ sílùú yẹn wọ́n máa ń ṣe ìpàdé yẹn lọ́dọọdún tó bá kù bíi ìrìn ìṣẹ́jú mélòó táwọn fi wọ̀ lóhùn ni wọ́n bá sọ fáwọn kan ti ṣe júmọ̀ à àwọn ṣèjú àánú mọ́tò náà ni. ambọ̀sibọ́sí tó bá wá jẹ́ pé ìrìnyẹn tó dínà táwọn tó wọlú àwọn ṣèjú àánú mọ́tò náà ni. ṣé àwọn òsì ìgbà tí àwọn kóònù amadíyà àṣẹ́pọ̀ ìdáhùn ti fara kátá ń bẹ̀ àwọn tó ń lò àwọn tó máa ń ṣe júmọ̀ náà ti mọ́tò táwọn máa ń travel sọ asinitọ ṣé wọ́n tún sọ amadé àdìsí ni ó lóun ò ṣe má so mùsùlùmí kìí ṣe sọ láti ọ̀ràn yẹn nínú mọ́tò ń àti mọ́tò ń lọ. torí ẹ̀ wàá túbá lórí ètò ti ṣe tẹ́lẹ̀ látàrí àìmọ̀kan ọ̀gbọ́dọ̀ tún ṣerú ẹ̀ mọ́ àwọn àwọn ọmọdé yẹn kò gbọ́dọ̀ yà yín lẹ́nu nítorí pé àrùn ńlá ti gbé wọn dálẹ̀ àwọn kéékèèké ló gorí wọn torí pé àwọn ẹsẹ mùsùlùmí tẹ́lẹ̀ náà wọ́n ní rọlọ lọhùn pa irọ́ là nàbì ń pa igbá nàbì Muhammad sallallahu alaihi wasallam ló pin àwọn ànábì wọ́n sì ní tíkí bá lu tó bá rí lugi òkè rẹ̀ láàkọ yanjú jíjẹ kébèrè wọn láàkọ yanjú kò ṣe pé ẹsẹ júmọ àánú mọtò tòun má di mùsùlùmí alhamdulillah ìgbà náà gbogbo ohun tí ò yé wọn yé wọn ìbéèrè ẹlẹ́kẹta yẹn. <laughs> wọ́n ní sèyàn bá bímọ sèyàn jẹ́ Ibrahim sèyàn tún lè sọ ọmọ náà ní Ibrahim Ibrahim Ibrahim àbá nígbà tí èsì kpókò sí láyé mọ́ àbí òye wọn kó Ibrahim junior Ibrahim senior kàlàǹfọ̀ọ́ ṣé Ibrahim junior Ibrahim senior ó túmọ̀ sí bàbá àtọmọ́ ẹ̀yin olóyìnbó tó túmọ̀ sí bàbá àtọmọ ó dàbí senior senior secondary and senior secondary àwọn ẹ̀kọ́ yóò ṣe pé Ibrahim the son Ibrahim the father ah bùkátà elongation prolong ká prolong nǹkan kí la fẹ́ fi ṣe dákun wọ́n kọ́ mí kọ́ sọmọjáde ẹ̀hẹ́n sókọ sókọ náà ó kọ́ tó darí ẹ̀ máa sọ àwọn èèyàn púpọ̀ fẹ́ràn kí wọ́n máa sọ ọmọ lórúkọ tó jẹ́ pé ó ṣàjòjì díẹ̀ tí wọ́n máa pè tó máa hmm, àwọn tó máa kí ó nu ọlọ́njẹ́ àtọ́ ní yọ̀ọ́tọ̀ <laughs> lọ wó kọ kásùkásà yọ̀ọ́ lẹ́mọ̀ ọmọ ọlọ́mọ lórí Abdullahi wà lẹ́yìn. Abdulrahman wà lẹ Zainab wà lẹ Mariam wà lẹ Asiya ọwọ́ àlẹ̀ Fatima ọwọ́ Aisha ọwọ́ àlẹ̀ wọ́n tàlẹ́ lọ wó kankan Firdaus Firdaus <laughs> so wọ́n ẹlẹ́rìí Rayhan so gbogbo ẹ náà dáa máa ń kó àwọn èèyàn kan tó jẹ́ pé ti síwájú wa tí ṣebí à ń sọmọ lóko aràn kan dáadáa fún un ó kọ àwọn ọmọ ànábì kúnlẹ̀ ẹ sọ àwọn ọmọ yín ó kọ àwọn sàhábì yíyá sí kúnlẹ̀ ẹ sọ àwọn ọmọ yín irú rẹ̀ hàn yẹn nìsín ẹ wo àwọn òwe wà tí ó fi hàn wá ṣé àwọn ẹni eré ti jẹ́ rẹ̀ nínú àwọn obìnrin sàhábì nínú àwọn obìnrin tábìrì tí wọ́n máa ń fi ó gbà torí obìnrin bẹ́ẹ̀ tí mo rí ikú náà sàhábà lọ́wọ́ ọjọ́ mi kọ́ ẹni mo ṣe sọmọ mi bẹ́ẹ̀ sọmọ àmọ́ nìkan kọrin lárúbáwá olórin ni ó kọ tí ń wàá lọ sọ́kọ́ fẹ́rùn kàlàǹfọ́ọ̀dì ọdún àwọn tí ń bọ náà máa jẹ́ fẹ́rùn ní parisa àwọn olórin tí sì ń jẹ́ bẹ́ẹ̀ lédè lárúbáwá torí ẹ̀ tí èèyàn ti lé ọkọ ọmọ ọmọ lórí ẹ ha kò ní ha torí àwọn ti ìjàgòsèjẹ sọmọ yín ló kọ ọkọ pọ tọdà tọdà tọdà tọdà ẹnikẹ́ni ọ̀dà tó ń bá ti bímọ rí tó ń sọ ló kọ ọmọ yìí wá o tún bá bímọ tó bí ọmọ tó ni o lè sọ lórúkọ yẹn àmọ́ ọmọ míì lè léyìí àmọ́ gbà tí ìgbàgbọ́ burúkú yẹn wà láwùjọ Yorùbá wípé ọmọ ìgbà tó bí mi kí n tó dúró ni ìwọ. èyí tó bí tó kù èyí tó bí tó kù èyí tó ọmọ mi ni kìí ṣe wọ wọn á ní ẹ àbíkú àbíkú yẹn àtúnṣe àti lórí gbàtà tuntun bí àtàkéta àtà lórí ìlú tó wáyé. pẹ́ẹ́sì gbọ́rọ̀ rẹ̀ àwọn gun lọ́wọ́ nígbà tó bí wọ́n tún gba sọ́ọ̀bù ṣètánì ló dáyà wò ọmọ mi lè yìí. àgbẹ̀bá túndé ìyábọ̀ yétúndé àbí òye wa gbogbo yóò bá lẹ́gùn ní o mo rò pé yé wa bí kí bàbá yẹn kú lónìí ká tún bí ma lónìí ah bàbá ló túndé bàbá rẹ̀ ó túndé ní rondo ọjà bó ti jẹ náà ẹ̀wọ̀n kí ni ìdájọ́. wọ́n ní arọ́bìnrin kan tá a fẹ́ fẹ́ obìnrin tá ẹ̀jẹ̀ yín jọ jẹ́ tuntun ni eléyìí nǹkan ni wọ́n sọ pé kẹ́bìrì kẹ́bìrì gbogbo yín ṣàwáwù ni so wọ́n lóbìnrin kan tá a fẹ́ fẹ́ obìnrin wa sọ pé òun lè fẹ́ wa nítorí pé òun lè fẹ́ ni tó ń lẹ́sìn jùlọ kò sì sọ kò sì sọ nítorí pé téèyàn bá gbẹ́sìn yé tó yà wò tó wà lọ́ọ́ mà ṣẹlẹ̀ kò í sì ṣe dandan kíyàwó lásìkò tó fi lè máa kọ́kọ́ and lásìkò kan náà tọkọ náà rẹ́dì láti lọ lé kí ó yàwó rẹ̀ sẹ́mi pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọkùnrin náà ọkùnrin mi ọkùnrin ni mí làwọn náà ń bá ká kò ní lọ kọ́ kí ó kò ní kọ́ ẹ sì mọ̀ pé alihamudulilayi ọ̀pọ̀lọpọ̀ wọn wọn wọn wọn ò fi ọ̀rọ̀ ara wọn falẹ̀ mọ́ obìnrin kwẹ́sìn ó ti gbọ́ yé jù ọ lọ so ìwọ ò sì mẹ̀sìn lọ títí òtítọ́ àbí ṣùgbọ́n wàá lọ mà ṣẹlẹ̀ àmọ́ tí obìnrin bá lè sàánú ru ọkùnrin wọ́n sàánú rẹ̀ nìyẹn torí o kéré sí nọ́mbà mi o tó tó bá ti mọ̀ kọ́ gbọ́rọ̀ sọmọrọ pé ń yọ tí ń máa kọ́ tó nìta ní ìdìpá àhálẹ̀ mọ́ra ẹni tó fi máa gbé tirẹ̀ wá tó kò sí wàhálà ò lè fẹ́ ọ àti ẹgbẹ́ kò sí mùṣkìlà àmọ́ kò ń burú bàjẹ́ tí a mọ̀ ká ìlẹ̀ sàdé mbẹ́ tó dijọ́ dá wò bí ẹ̀ dá ètò ti dájú ni pé wọn náà wá kúrúntù lẹ́bù tiẹ̀ náà tí wọn náà lè máa gbé wà wà wà gbọ́ sí yẹn àwọn kan dá ẹsẹ̀ ṣe kínní àtúmọ̀ kínní ju ọ lọ. <laughs> eléyìí ó sì dáa ọsẹ bó ṣe jẹ náà. àwọn ìbéèrè yìí wọ́n ní alákọ̀ọ́kọ́ àwọn gbọ́ pé wọ́n ní téèyàn bá dúró lẹ́yìn sáfúlò nìkan tí sáfù tiwájú ti kún tó wáyé pé yẹn nìkan lèèyàn dá wà ní sáfù tó dúró sí kò ní ní sọ̀lá bẹ́ẹ̀ nínú hadithi tí imaamu ahmed tó bidade anabi sallallahu alayhi wa sallam wọn ni la salata li munfaridin khalfa as-saff kò sí sọlá ti tó bá dá nìkan dúró lẹ́yìn sáfù lùkà sàkíyèsí rẹ̀ sànàbí èyí sáwàdà òfin ọlọ́run ọba ní ká so ká má dá dúró wọn ní tá a bá dúró tari pé kò séèyàn pẹ̀lú wa tá a lọ tó gbẹ̀lẹ̀ má mu títa bá fura mọ̀ pé èèyàn ti wà ń sáfù tí ò séèyàn tẹ́lẹ̀ o sátún padà síbẹ̀ ni àbá máa bá sọ láti wà lọ lẹ́gbẹ̀lẹ̀ má mu ẹ máa bá lọ lẹ́gbẹ̀lẹ̀ má mu ẹ máa bá lọ lẹ́gbẹ̀lẹ̀ má mu ẹ padà tó tọ́ bá ti padà sẹ́yìn ò ń ṣe lẹ́yìn bó ló ti padà sẹ́yìn ọkọ̀ ti sẹ́yìn ọkọ̀ pàkọ́sálù kébìlà sọ̀lá ti bàjẹ́ ọkọ̀ pàkọ́sálù kébìlà ojú náà lọ dàpọ̀ àlùkébìlà lọ lọ sẹ́yìn kí ló fẹ́ mú ọ sí máa àyè àjù. ẹlẹ́ẹ̀kejì wọn láwọn níyàwó ìyẹn wọn ń pa ìyàwó yìí láti kó sí lọ́wọ́n kó sí lọ́wọ́n kó sí sọ́lá kó sí sọ́lá ìyàwó yìí ràn rí ọgbà téèyàn lè ti tó tó tó ń tì torí téèyàn lè jì torí rẹ̀ kó obìnrin dáadáa torí pé ẹni tí èèbá ti ṣe sọlá káfìrì ọlọ́run lẹ́dàá sọ pé wala tumsiku bi'isril kawafir ẹ̀yin mùsùlùmí ẹ̀ gbọ́dọ̀ dìyàwó káfìrì mu torí rẹ̀ ẹ sọ fún ẹni àṣetán kó yẹra kó lọ́dọ̀ yìí gẹ́gẹ́ bí ọkọ náà ní tí èèbá sin lọ́hùn tí èsì sọlẹ ìyàwó ọgbọdọ kúkú lọ́dọ̀ rẹ̀ tọrọ lọ́wọ́ gbà kóbìnrin mùsùlùmí kọjá ìyàwó fún káfí kákíyèsí ẹsìn ẹsìn tí èèyàn máa fi ṣeré nígbà gẹ́gẹ́ bí ọmọkùnrin kánù tí àdánwò bá lára ìyàwó méjèèjì tó ní èkíní kejì wọn èsì sọlẹ àti ó sì fẹ́ wọn ló wá pé mùsùlùmí ni wọn ọwọ́ afẹ́ nìkan ṣe sáǹpù ọkọ̀ ńlẹ̀ ntí wọ́n sọ pé kejì náà pé ńkọ wọn náà lẹ nípa bá fẹ́ kọkọkọ irú àdán òburúkú wò ni èyí ṣe lè jẹ́ ọmọ mùsùlùmí tẹ̀ ní sílọ̀ èyí sọ ọmọ mùsùlùmí nìyẹn káfíà kẹsẹ̀rí yẹnu ìyẹn sẹ̀sìn ṣeré ìsìláàmù èsì ìjànfẹ́nu lásán ṣe àbórúkọ ọ̀pẹ̀rẹ̀ súnà rẹ̀ irọ́ lásán ọ̀pẹ̀rẹ̀ súnà fìlàwọ́ nànà. ẹni tí ìbá ti ṣe wọn lẹ́yìn sẹ́ mùsùlùmí kìí ṣe mùsùlùmí as-salatu as-salat agbọ́dọ̀ mójútó sọlẹ àkọ́kọ́ tí wọ́n tètè rí lára rẹ̀ gan tó fi mà mùsùlùmí náà ṣe mùsùlùmí sọláàtì náà tọba ajẹ pé a máa fi rárí àkásí ìsìláàmù náà wà á dà tí wàá di tọrọ fọnkálé àdánwò kárílé láwùjọ Yorùbá wọ́n á máa pe àwọn mùsùlùmí wọn ò sì ní ṣe sọ́láàt. kọ́ńtà àwọn alfawat táwọn tó bá láwọn lò dé fídíò àti àmà lọ yẹn gbogbo sọ́láàtì ayé yọ ọba wọn bẹ̀ wọ́n ní dìde. bẹ́ẹ̀ni kánú ọgá bá dìde tọ́ba tọ́jú mọ́ tí wọ́n tún pọ̀ ìbò ọbẹ̀ sọ pé wọ́n lẹ́sùn ju àwa lọ. àwa táwọn sẹ́yìn dáa nàbì ẹ gbọ́dọ̀ fa. ṣé ọ̀ràn ẹ dá ni wọ́n fi sẹ́yìn dá ànábì ẹ́ ànábì sallallahu alaihi wa sallam tá ń fi léèrè pé owó ní sẹ́tọ́lọ̀ nífẹ̀ẹ́ sí jù òní as-salatu li awwali waqtiha ṣíṣe sọ̀láàtì lákọ̀ọ́kọ́ àkókò rẹ̀ àwọn àjókòó bídẹ àtàrí sí ń jókòó yùn alaykum la'alakum ẹgbẹ́ sọ láti jọ wa bá yín wọ sàárè ẹ ò fẹ́ sọ fi ńlá rè iná ìrún ṣe jẹ́ kí tí ẹ̀ máa ti ṣe bídẹ́ àlàyé ẹ̀sìn ẹ̀ jọ wọ́n lójú. tí ẹ̀ máa ti ṣe bídẹ́ àlàyé ẹni tí máa ń ṣẹ̀sìn ẹni tí wọ́n máa fẹ́ gbà wọlé lọ́sìn ní ẹ̀sìn wa lè tó bá ní ẹ̀sìn tó ṣe pé bá wúyà ní ńlọ́wọ́ gọ̀fúrú rahim. ó ti gbàgbé pé wa anáhó ṣẹ̀dídùn àkọ́ ìyà tí fi di àwọn ọ̀daràn ìyà tí owó rọ wọn pin ọ lówó lóde ọkọ làkìyàmà owó òfò sọláàtì tí ó sẹkù ọkọjúmọ sínú àwọn eléyìí náà wọn mọ wàwò kọsí wọn ẹ̀sìn gbàjẹ ọ dànù torí ẹ̀ òfin Ọlọ́run ni pé obìnrin tí èèbá ti sin lọ kò yẹ kó sẹ́kù lọdẹ rẹ̀ náà ìwọ náà ń gbọ́ yẹn o tọrẹ pé sọláàtì lè ṣe ọmọ ẹlẹmọani subhanallah alhamdulillah subhanallah pé àwọn mùsùlùmí làwọn mùsùlùmí kọ mùsùlùmánì ó yẹ ṣe sọláàtì wa ń kọrin òfò gbogbo wa kọ òfò nulẹ̀ kò sí ní tàfẹ́ fi ṣe bẹ́ẹ̀ náà lọkùnrin wọn ní ìsìn lọ gbogbo èèyàn lọ mọ́sálásí lọ́rọ̀ wọn lọ mọ́sálásí zoro wọn lọ ní asr wọn lọ ní maghrib wọn lọ ní ìṣà ó sì wà ọwọ́ àrà kò sí ní tọ́ ọ̀nà sí lọ́rọ̀ ó yẹ ṣe mùsùlùmí obìnrin náà gbọ́dọ̀ ṣẹ́kù lọ́dọ̀ ọrùn wọn o torí pé ẹ máa kíyèsí tẹ́ máa fọmọ yín lọ́kọ abẹ́ ń fẹ́ yàwó fọmọ yín ẹ máa tẹ́ máa létí o ẹ fẹ́ ra yín torí kẹ́ lè wọ jahannam ẹ fẹ́ ra yín kẹ́ lè wọ alìjánná tí wọ́n bá ti nílé mójútó àmàna máa ṣe ilé ayé rẹ bó ṣe wà ń dáńfò rẹ̀ tí ìwọ obìnrin náà bá ní í ṣe sábàbí kọ̀ọ̀ràn kọ̀ rẹ lọ́wọ́ kẹsìn náà kẹfì kú ọbẹ̀ tàkẹ́ má fẹ́ra yín torí kẹsìn ni à ń fẹ́ra ẹni kì í ṣeré ìwọ wá jẹ́ pé ó máa lu ọmọ ọlọ́mọ nítorí kò tètè dáná ó sẹ́ran ó yí ó fi yọ̀ jábẹ̀ ó sì ní gba wíńjọ́ kan pé kò sí náà a'udhu billah khasara khasara lọ́ọ̀fì sọ fọ́pọ̀lọpọ̀ mọ̀mọ́ kẹ́kẹ́ fásíà tí ọmọ wulẹ̀ ọlẹ alifatiya alifatiya alifatiya alifatiya sábà tí wílẹ̀ méje bó ti pé àyà méje ẹgbọ́rọ̀ púpọ̀ àti pé kò kú mà olódò náà àní wọn ní káyìí kó ṣe tẹ̀yẹ́ mu lọ́ba mẹ́pẹ̀ bá fi ra ọ́ nítorí ń gbé wọn ẹnu ẹ́ ó tún fà á mu pé kíni ó ní mẹ́ẹ̀bí ìwà ló lé pẹ̀lẹ́ pé ìwọ ló pé bẹ́ẹ̀ gbogbo orú àwọn kan ẹ̀ ọ̀pọ̀ láwùjọ wa ọ̀pọ̀ láwùjọ wa wọ́n ní àwọn bíbejì àwọn fámìlì ìyàwó àtàwọn àtàwọn wọ́n ní ọmọ àtẹwà àbejì ṣe tààrà fáwọn àbejì yìí wọ́n máa yọ ọ lẹ́nu kí ìlọsíwájú ó lè bá àbáṣẹ rẹ̀ kọ́ ọ má rí ìjà kulẹ̀ àìjẹ́ bí àwọn ọmọ ẹ ọyọ lẹ́nu àà tí o bá rẹ̀ kù ọ̀sẹ̀ <laughs> wo ṣe kúrú ntí o sàbẹ̀jì máa jẹ nù ọlọ́run sọ̀rọ̀ fún yẹn máa ṣẹ̀bọ̀ sọ̀lọ̀ yóò bá lẹ́bù yóò ti lágbàá jù ẹjọ́ bá ti bíbejì láàrin wọn dára tí nǹkan bá lọ déédéé ń fún àwọn òsàbẹ̀jì ní ti lóúnjẹ wọn lásìkò ni tí nǹkan bá fẹ́ dẹnu kọlẹ̀ ọ̀ máa ń sànú àwọn òsàbẹ̀jì wọn ní bọ́jà lọ́fà ló fi jẹ́ púpọ̀ kan ní òbejì bá kú wọ́n máa gbé láǹgídì èkejì ká torí kékejì náà mọ́tò lọ́kù a'udhu billahi minash shaitani rajim ṣé ọ̀sẹ̀ bọ́ làwọn eléyìí náà àbí mùsùlùmí ọ̀sẹ̀ bọ́ ni wọ́n tó bá dé mùsùlùmí bá lẹ́yìn òòsàkọ̀ àbí òòsàkọ̀ òòsàní ẹ̀wà abẹ́jì ọlẹ́ni kí ló ń fẹ́ fi ra ànú sí ẹni tó bá gbẹ́rù ẹ̀ wá bọ̀ àwọn ẹ̀ ti rí pé mẹ̀sìn ẹ̀ ní ọ́ ní tiẹ̀ sí. wàá gbẹ́rù ẹ̀ wá bọ̀ kébi ó dé èèyàn. afa ẹ má gbà ọ olú ẹ olú ẹ lè súnmí alígà fọ́rọ̀ tí ó gbọ́ àbí òye wa sílẹ̀ ń jẹ́ bó ṣe jẹ́ àmọ́ ọ̀pọ̀lọpọ̀ irọ́ náà ni irọ́ ni má ní ọ̀pọ̀lọpọ̀ irọ́ làálùsùn náà ọ̀pọ̀lọpọ̀ tọ́wọ́ di pé wọ́n lè gbà tó ti ṣẹlẹ̀ sí wọ̀ tí ìyá mi rá mi mú àwọn ìṣèkúrú wọn fẹ́ bá ọkọ̀ àwọn ìṣèkúrú ẹ bá sì ṣèkúrú ẹ̀yin lẹ́fọ̀rí kásá gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ tọ́wọ́ ṣèkúrú wọn máa yàn yín lódì láìláì ẹ òun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni bá ti ṣe nù ẹ̀rọ gbà wọn mi fẹ́sìn tèmi sáwàdà mi fẹ́sìn tèmi sáwàdà ẹnìkan yorùbá láti pìlẹ̀ náà kí wọ́n ti fi hàn pé àwọn kan ṣe islam sùkẹ́sùkẹ́ ni wọ́n ní epo ń bẹ ìwà ń bẹ àyà àwọn ọ̀já láti ṣe kí ni ókè kí ni wọ́n jọ sí àwọn máa ṣẹ̀wà àbẹ́jì àbí ẹ̀kọ́ ni tó wọ́n dìde jì táwọn ò ṣẹ̀wà àbẹ́jì àjẹ́ pé o ti dalẹ̀ òòṣà àbẹ́jì ẹnìkan ló fi sọ fún yàrá òòṣà àbẹ́jì bíbèjì ẹ̀kọ́ bẹ̀rẹ̀ wá ń bẹ́ ó ti fi hàn pé ẹlẹ́bọ̀lù ẹ̀tọ́ bá dé sí wọn títí wọn bá ṣe wọn ìgbà náà lẹ́yìn àgbọn gbọ́lọ́ngbọ́ bí wọn gbọ́lọ́ngbọ́ ẹnìkan bíbèjì ní ìsìn ní bá rè kúrú ní máa ń pè fáwọn èèyàn èkúrú jíjẹ ó ní à wọn ní tí àwọn òòtà àbèjì máa jẹ lọ àwọn òbí láì ní ìṣètò ọ̀rọ̀ ìwádìí kẹtẹrí ẹnìkan ti ẹ̀rọ ìfúnmọ́ níbìkan láàrin jani wọ́n gbé kuru wa wọ́n gbé wà wà wọ́n wá ń pín fáwọn èèyàn wọ́n wá pè ní èkuru bèjì ẹ̀wà bèjì wọ́n ní àwọn màmá màmá sanjẹ mùsùlùmí wọ́n sì ń gbà wọ́n jẹ pé ọlọ́wọ́ kúrè kárí àwọn náà bí bèjì à a'udhu billahi minash shaitanir rajim nǹkan bẹ láwùjọ yóò fẹ́ kán ọ̀pọ̀lọpọ̀ ìsìláàmù rọ́ ìsìláàmù rọ́ ẹbọ ló ń ṣe òsè islam kí ni islam ní ká ṣe tá a bá bí bèjì ẹ sọ ẹ ẹ mà sọ̀rọ̀ tẹ bá bí kan kí ni islam ní ká ṣe ẹ dúpẹ́ fọlọ́ kó ẹ bí ma ni gbọ́dọ̀ àti dúpẹ́ fọlọ́ ọkàn yín ahọ́n yín gbogbo oríkèé yín bẹ́ẹ̀ náà ni tọ́ bá bí bèjì tọ́ bá bí bẹ̀ta ọ̀ bá bí bẹ̀jọ. ó mà lórí ọkàn rẹ pọ́lọ̀ ló fọ́ ọmọ fàhán rẹ dúpẹ́ fọlọ́ ọwọ́ apọ̀ lẹ́sìn ju ìgbà tí ò tí lóore ńlọ ara pọ̀ ń dúpẹ́ fọlọ́ nù àmọ́ sàrà kan pàtó tàá fún bèjì eléyìí ojú ọ̀nà àwọn ẹlẹ́bọ̀ọ̀lù eléyìí tí ó sì yẹ kí mùsùlùmí ní yorùbá level irọ́ lásán bóòlù ẹ̀yin máa ń ṣe náà dàm wọ́n ní bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nù ẹ̀yin ọba jẹ́ ẹ bá principal yẹn jẹ́ ẹ lè ra fìlà funfun play kẹ́ ẹ ra lọ́wọ́ ewé play mo rò pé yé pẹ́ pé tí wọ́n bá tẹ́ ẹ bá wá sí finifini ẹ̀ ní mà pé bèjì ni wọ́n kẹ́ fi ba píríncípù yẹ̀yẹ́ àti àdánù tí Yorùbá ń gbé kákẹ́ bàjẹ́ sẹ́ni bá gbá ìbejì létí pé ah, ọwọ́ rí ó wú <laughs> Yorùbá lẹ́wọ̀ kódà tí bàbá rẹ̀ àti ìyá ah, ẹ lè là àwọn máa ń lálẹ̀ lù báyìí <laughs> Yorùbá lẹ́wọ̀ gbogbo eléyìí nọ́tẹ̀ kò ní tùdákùn kọjú mọ́sẹ̀ rẹ̀ kọ́ ọ má jábá ẹ̀ ṣiṣẹ́ fún àlùbáríkọ́ wọnú sẹ́rẹ̀ ẹ̀wà abéjì kọ́ èkúrú rẹ̀ ni àgbàdo rẹ̀ ni irọ́ lásán ọjọ́ ìbò ti ṣe jẹ́jà rẹ̀ ìbéèrè ti parí lónìí béèrè fẹ́ sọ gbogbo gbà kí lásán ti ṣe wọ́n á ṣe mùsàbà kọ Quran àti sọ àbá àti sọ wọ́n lọ gbọ́ lọ bí ẹni tó ti gbọ́ rí ta ló ti gbọ́ rí àbẹ́rẹ́ rí nǹkan mẹ́ ọlọ́wọ́ alọ́lá kọ́ gbàgbé. lọ́jọ́ kò tó bá ó ti tó ẹyọ kan náà so lábẹ́ òfin ọlọ́run kò sí nǹkan tó burú kó má wọn máa ṣe ìdíje lórí híhá alukur'an mímà ké àti híhá rẹ̀ lópin ìgbà tó bá ti gbé tá a fojú sùn ní pé káwọn ọmọ wa kárí púpọ̀ nù ẹni tó toróore ńlá òun náà ní kọ́lọ̀ nfọmọ́sí kò ń jẹ́ ọ́hál Qur'an torí ẹ̀ sábà ni wọ́n ń ṣèdíje fáwọn ọmọ lórí àti ha kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ rárá rárá ṣùgbọ́n pẹ̀lú mọ́jẹ̀mú wọ́n má jẹ́ pé ẹ̀bùn kan wà tí kálukú ń tìtorí rẹ̀ ha ipa gbowó a lè tún rí mọ́tò gbà òṣì tí ń bá wa farafinra nídìílé wa yọ parẹ́ a'udhu billahi minash shaitani rajim ó ti di nǹkan mí nù ẹ rí i pé ẹni tí máa ń ṣe nítorí ẹ̀ ó súnmọ́ lọ́wọ́ pé tọ́lọ̀ ń bá ràn lọ́wọ́ máa ń ṣèdíje yẹn tó bá rówó lẹ́yìn rẹ̀ kọ́ gbàgbé àkùrá ni tó rà tiẹ̀ nù kò wá rọrùn fún mi láti há mo gbìyànjú ẹ̀ títí nkọjá iná ń zẹ́lẹ̀ náà wò kò túmọ̀ sí kí wọ́n á bẹnu àtẹ́lù àwọn ọmọ tí wọ́n há ẹ hàndùrọ̀ ọlọ́run ẹ gbogbo ọlọ́run nígbà tí ẹ ti jẹ́ tí ẹ ti jẹ́ dáhùn ọmọ ọlọ́mọ alukurani ẹ̀yin mọ̀ alẹ́ mùtẹ́ mú wọn há ẹ mẹ́jọ jẹ́ pàfojúsùn yín. òun náà ní pé kọ́ máa lọ ṣe mùsàbákọ̀ wọ́n á sọ pé Ògbómọ̀ṣọ́ àwọn náà ti kọ́dà Ìbàdàn àbí òye kọjá pé ń tẹ́ gbé kánù pé lẹ́yìn àníyàn yẹn ọ̀dà àníyàn burúkú làníyàn yẹn àmọ́ àwọn ha wọ́n tún á ṣe ní pé kọ́ máa tọ́ ha ó lè tọ́ ha sí àwọn tó eléyìí ò tó burú mbẹ kọ́mọ tí ha náà rí eléyìí kó náà lè ha kò tó burú mbẹ. so ṣùgbọ́n kan wà fi n'inu kò túmọ̀ sí pé ẹ gbọ́dọ̀ ṣèdíje àfi nínú nǹkan mẹ́ta hmm. ẹ gbọ́dọ̀ lórí lórí ẹ̀bùn ní sábà kọ̀ kìí ṣe sábọ̀kù rẹ̀ di lárúbáwá báwọn ni ẹ̀rọ pé wọ́n ṣe sábọ̀kọ̀ sùkúùn ló wà ní àárín ó yàtọ̀ sí sábà kọ̀ òun lẹ̀bùn tí wọ́n máa gbà látàrí ìdíje eléyẹ̀ wà fún àwọn ẹ̀sìn tàbí rà fún mi à ń ta ọfà àbá ń sọ ọkọ gbogbo tó ní í ṣe pẹ̀lú jihad tí wọ́n bá ṣe ti jẹ lórí ẹ̀bùn tí wọ́n gbà lórí àwọn eléyìí nǹkan sẹ́sẹ̀ ń bẹ̀. agunra kúnmi agun ẹ̀sìn akọ́ bí wọ́n ṣe ń lo àwọn nǹkan ogun ṣe eléyìí kò sí wàhálà mẹ́ àmọ́ gbogbo òdíje míì tẹ́ bá wá ṣe tó bá pé lórí ẹ̀bùn lẹ́sìn torí rẹ̀ ṣe kọ̀tọ́ làfi sọ pé tí wọ́n bá ń hàlùkùránì táwọn máa ń ṣèdíje tí ò jẹ́ nítorí báwọn gbà kankan kò sí wàhálà mi. ṣé tún ṣe ní abẹ́ ra mí? òkè ló lẹ pa. wọ́n láwọn pa ten thousand ten naira ẹ̀ máa lọ. so inshallah àkọ́kọ́ ni pé ìhà tí a máa ń kọ sí ọ̀rọ̀ ẹ̀sìn kò dáa rárá láwùjọ wa kò dáa rárá nzọ ní sọ pé kò dáa tó kò dáa rárá because ẹ mọ̀ pé gbogbo bí yẹn ṣe sìn yẹn lójú kòkòrò la sọ́njọ́ yẹn tí wọ́n bá ra ẹ́ńjìnì lásán táwọn ẹni tí ń lò lójú ayé wa lẹ́yìn ikú wa sọ́màtì lè mẹ̀ntìn rẹ̀ wọ́n máa gba aládá láéláé ara ń tọ́ pè ní sọ́dá kọ́tọ́n jàrí àná sẹ́bàtà tí ń nàìjíríà rẹ̀ the same thing tó bá yẹ pé generation yẹn ni wọ́n bá lè rà tọ́ra yìí tó wà lálàáfíà gbogbo ìgbà táwọn ẹrú ọlọ́yẹn bá ń lò ìwọ́n ti rọra ọ̀dìgbà tí èèyàn rápálá tó bọ́ síwájú máa ń rìn lọ́wọ́ nígbà tí wọ́n fura ni. ìgbà gbogbo wa náà la lè ṣe ṣùgbọ́n gbogbo wa kọ́ la lè sọ wọ́n wá lẹ̀ ń tura ọlọ́ àwọn burúkú ni ọ̀pọ̀lọpọ̀ wa gbàbẹ́ ansẹt tẹlomi gbé kára nǹkan méjèèjì ṣùgbọ́n tó máa ń sọ pé ṣe ọlọ́ọ̀ni nǹkan á da tọrọ kọ́bọ̀ sísì ìdíjọ́ parí sínú ẹ̀yìn sì mọ̀ pé gbòǹgbòǹ yìí ó ní ipa púpọ̀ tí ń kó nínú ìpèpè sẹ́sìn ọlọ́run tọ́rọ̀ tí wọ́n ń sọ fún tọ́jú ẹ̀ tó jìnà tí ò bá sí gbòǹgbòǹ yìí ó súnmọ́ kọ́kọ́ sẹ́ni tó wọ́n kẹta ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ táwọn ọ̀sọ́ kò ní gbọ́ yóò tún máa bí ẹlòmíì pé kí ni wọ́n sọ náà rí kí ni wọ́n sọ náà rí. ó túmọ̀ sí pé nínú téèyàn máa fi láǹfààní tó pọ̀ ni téèyàn rọra yọ márùn èèyàn lọ́wọ́ bọ́rọ́ láì jẹ́ kí wọ́n fura èèyàn sì lọ ra wa wàláhì láíláí wọn náà ti rí àǹfààní àti ṣe sọ́dá pátán járíyà kí ló fà á tí mo fi sọ pé ìhà bá pọfẹ́sọ̀ ọ̀dà rárá àti mo ti sọ̀rọ̀ yẹn ń jọ yẹn ètò online tí wọ́n ṣe yìí foreign country lẹ́nìkan ti gbọ́rọ̀ wàláhì ti kówó ránṣẹ́ báyìí wàláhì ti kówó ránṣẹ́ ó ra engine ká sì tún ra generator ká gbára owó tó ń kó ránṣẹ́ bá wọn ò sì kó ránṣẹ́ lọ́sẹ̀ tó kọjá mọ̀ ń sọ fún bàṣírù bíi pé ẹnìkan sọ fún òun fẹ́ kó ránṣẹ́ mọ̀ ń sọ pé kọ́mọ kó ránṣẹ́ torí tó wù mí jù ní káwa gan ṣe. kọbámù náà kọbámù ẹ̀wọ́n fẹ́ wà àlìjẹ́nà àlìjẹ́nà lẹ́lómìnà fẹ́ wọ. torí wọn bẹ́ẹ̀ bí táà ti ń sọ tààràtà atẹ́gùn ló gbé olóyìn lọ́gọ́ níbi tó wà ẹni tí atẹ́gùn wa gbé nǹkan lọ bá ó mú lómi jù ọ́ tí wọ́n ti ń bá sọ̀rọ̀ tààràtà lọ tó ló fi jẹ́ kí ìlà àti akọ́jẹ́sìn ọ̀dà rárá a ní láti túnra wa ṣe ọkàn lè máa bú àwọn èèyàn àwọn bàbá yẹn àwọn àbá yẹn ìwọ gánkọ ẹ̀yin ọmọ yẹn bó ni wàá rí irọ́ lásán orí arítẹ́ni máa wí apapá àdìbò tiẹ̀ mọ́lẹ̀ torí ọjà tún ìlà àtakọ sẹ́sì ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà tọ́lá wọn bá mú ìlọsíwájú sẹ́sì mọ́lẹ́kà kọ́ ní ọ̀wà o àwọn èèyàn yìí náà sọ̀rọ̀ owó tó ọ̀fẹ́ sí ilẹ̀ ó rí pé ó ti pín nǹkan yìí nínú ayé tí ò wúlò torí di ẹlẹ́rọ nǹkan ran gbogbo wa lọ́wọ́ kó wá fún alẹ́ mi tá a fi máa fẹ́ ṣe tọ́nà kò sẹ́ni tó rọrùn fún láti mówó ṣùgbọ́n tí ń bẹ lọ́dọ̀ náà ní kálukú wò torí di eléyìí wọ́n bàṣírò àtàwọn tí ẹ̀ǹjọ́ mójútó ẹ̀ wádìí tẹ́lágbára jẹnẹrétọ̀ eléyìí tó dáa èlónìí àmọ́ under condition ẹ̀ kọ́ ọ̀bọ̀ wò wọ́n ní àmójútó kọjá àbíkí àfọ̀ ẹ̀ sì gbọ́dọ̀ gbé kúròmì ìdánilẹ́kọ̀ọ́ yìí lọ síbi kan láyé yìí àìjẹ́ bẹ́ẹ̀ la ilaha illallah so ẹ kọ́ ọ̀bọ̀ wò jẹnẹrétọ̀ tó dájú ìlú la lè rà bẹ́ẹ̀ ló tá a máa fi ń ṣe wooden rubbish rà sẹ́wọ̀n kọ́ dáa ẹlẹ́ẹ̀kejì ẹ̀ tún wá wo ẹ́ńjìnì kan tó dáa tọ́lọ̀ bá ní kówó yọ ká ajẹ́pẹ́ látọ̀sẹ̀ tí ń bọ̀ abẹ́rẹ́ sí nílò ọlọ́run bẹ́ẹ̀ lẹ́dàá kọ́ bá wa san ẹrú ọlọ́run yìí lẹ́sàn-án rè ó lóun ọ̀fẹ́ kẹ́nìkan kan dáko òun ọlọ́run bẹ́ẹ̀ lẹ́dàá wa dá wọn mà àwọn fi ń tọrọ àlìjẹ́nà fúnra wọn àwọn sì fi ń tọrọ àlìjẹ́nà fún màmá àti bàbá wọn àwọn sì fi ń tọrọ àlìjẹ́nà fọ́kọ àti gbogbo àwọn ọmọ wọn ọlọ́run ẹlẹ́dàá kọ́ gbà ọlọ́run lè dáa kó bá a san wọn lẹ́sàn-án rè ọlọ́run lè dáa kó jẹ́ kí wọ́n pọ̀ láàrin àlùmọ́ ànábì Muhammad sallallahu alaihi wa sallam àwọn náà ọlọ́run lè dáa kó bò wá láti rí kó ràn wá lọ́wọ́ níbi tá a lérò àti ibi tá a lérò kó wá fi afẹ́ ọkàn kó fi ta wá lọ́rẹ̀ tá a sì lè máa ṣe tọ́lọ̀ ọlọ́run kó bá a gbé Islam ga kó bá a gbé sunnah ànábì Muhammad sallallahu alaihi wa sallam أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك